Turn up happy moments with Hansbro. Hansbro makes me happier. Twisco ẹ nílò ẹ̀. ó rọrùn láti dá ọmọ Twisco mọ̀ nítorí wọ́n máa ń jí pépé àgbẹ̀ ohun mímu Twisco chocolate drink tuntun dé o àpapọ̀ kòkó mílìkì àti malt lọ́nà ọ̀tun ó kún fún èròjà enafort tó jẹ́ àpapọ̀ vitamin àti mineral tó ń fọmọ lókun tí wọ́n nílò fara tó jí pépé Twisco ó ń fún ẹ lágbára láti mú èrò ọkàn rẹ ṣẹ Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. nínú ìyìnrà wa ó fẹsẹ̀ mi lórí àbàtà ó forí dídùn sí mi lẹ́nu orin ayọ̀ hallelujah. ó mú mi látinú ìyìnrà wá sẹ́ ó fẹsẹ̀ mi lórí àbàtà ó forí dídùn sí mi lẹ́nu orin ayọ̀. sọ ohun ojú mi rí ẹnu mi kò lè. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ṣe ta mi sí i ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kọrin náà lókù tá a máa ń gbóhùn ẹyọ rírì ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge ńlẹ̀ ìbàdàn àwa iná rèé o lánàá àtúndé gẹ́bí ṣe wà lónìí ọlọ́run bá mi òkè tí fúnni ṣe tí gbà fún ẹ̀dá kó dákun kó máa gbà fún wa lọ́wọ́ kó sì máa bá wa ṣe torí ẹni ọlọ́run bá ti dá sọ̀rọ̀ ẹ̀ kò sí ipá kan tó ń fẹ́ hmm. sà mọ́ gbogbo nǹkan tó bá ń ṣe yóò máa dàbí idán bí idán hmm. ìgbà mi ẹlòmíà lọ wọn ni ah, àbọ̀bọ̀ mo lílo ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ni ah, kò sáyè ẹlòmíà sì lọ́wọ́ yìí wọn ni ah, gbà bọ́rọ̀ ayé ṣe rí náà nu ibi tí wọ́n sọ pé kò sọ́nà fún àwọn kan ibẹ̀ lọ́nà ó ti máa là fẹ́lòmíì ibẹ̀ lọ́nà ó sì ti máa là fẹ́lòmíì hmm. ibi tí wọ́n ti sọ́dúnmọ́ ẹ pé eh, iléeṣẹ́ kankan ò lè jókòó níyìn mọ́ tó ní í ṣe pẹ̀lú ti rédíò Fresh FM débẹ̀ ó tún lálẹ́ hò ó tún lálẹ́ hò ọlọ́run àti tani káì lẹ́yìn ọlọ́run ọwọ́ adé àtọlẹ̀ dọ́lẹ̀ nítàdán hmm, àdọ́lẹ̀ dọ́lẹ̀ nítàdán torí pé bàdàn bá bímọ tán báyìí tọ́ ọ bá tún la ọmọ tuntun ó tún bọ́ ọmọ tuntun bẹ́ẹ̀ ah, ah. ọmọ tẹ́ tó bá nú ọmọ ọmọ àdán ẹ bá tún lakun rẹ̀ ẹ tún bọ́ ọmọ bẹ́ẹ̀ fresh fm àtọlẹ dọlẹ ní tàdán. káì káì. ẹ bó ṣe wá ń lọ yìí tó ṣe ń dùn yìí kò ní hmm. kan kò sì ní bàjẹ́ lágbára ọlọ́run. ẹni tí a bá ń kọ ìtàn rere hmm. tó ko èèyàn bá wà ń bẹ̀ oríire kan tó tó o sí. kábíyèsí ẹlẹ́dùnmáà nígbà tó wà ń bẹ̀ òun hmm. gbogbo ń tẹ́ ẹ ṣe ń bẹ̀ ẹ wo gbogbo ẹ bó ṣe ń já sí ọ wà ń já sọpẹ́ àdúpẹ́ ọba. ó dìpù. eyín ó dìpù. ó dìpù. àmọ́ wọ́n sọ pé lágbájá kíní tó bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ mo sì dá o mo dúpẹ́ pé mi ò sí ibi èyí o. àníṣe ó deep. ó deep. mi ò gbọ́dọ̀ sọ pé bóyá o kọ̀rọ̀ you know you know olóye ni ọmọ yé ẹ fi yún káàbọ̀ sórí ajá balẹ̀ láàárọ̀ tí ò níye hmm. àwọn ìwé mẹ́rin la kó wa gẹ́gẹ́ bí ìṣe wa èwo ni hún mi lẹ́sẹ̀ tí mo ń kọ́. <laughs> ọjọ́ bá fẹsẹ̀ kó náà. rárá o rárá o tàtẹ̀lẹ̀ wọ́n bá ń hún yàn. ẹni owó owó bọ̀nù tíbi ẹsẹ̀ bá ń hún yàn báwọn ẹni ọ jẹ́yàn lówó fẹ́ sànù. mọ̀ ẹ̀yìn rẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ o ti bínú. mo ti kọ́ irú àkóràn wo báyọ̀ kóràn rẹ yìí bí bí bí bí bí kókó tẹ̀ bá fẹ́ máa hún yẹn báyìí ẹnìkan tọ́jú olówó ó rìn ìbò àbọ̀ ọ̀nù yóò san gbèsè tọ́jú yọ. nǹkan tó pa èmi àti báyọ̀ pọ̀ pọ̀ ah. báyọ̀ ni báyọ̀ ni mí báyọ̀ ni mí báyọ̀ ni. bẹ́ẹ̀ni ó ṣiṣẹ́ lóògùn rèé mo ṣiṣẹ́ lóògùn ayi oògùn rèé di o <laughs> ó ṣe ti ìbàdàn náà mo ṣe ti ìbàdàn eh. so òun re àkóràn re lájọ ń kóra wa. bẹ́ẹ̀ni àgàtì fi jókòó lọ sí fi tó jókòó yìí. màá change àga yìí báyọ̀ ó ṣe mí o mo <laughs> fura sí ọ o. ọ̀dà ah. ẹ jẹ́ ká lọ ságbo àwọn ìròyìn láàárọ̀ tí ò ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe náà wà níṣẹ́ sẹ́ẹ̀rì kò sí ọgbọ́n téèyàn fẹ́ dá sí ìròyìn hmm. kan bẹ́ẹ̀ pé ọmọ rí káàkiri gbogbo òwe láàárọ̀ tòní ni tẹ̀ bá ń gbọ́ tí wọ́n lùlù kángun kángun kángun ó ti kángun síbì kan ah. ọ̀kánjúà ń bọ̀ lọ́ọ́ bá olówó rẹ dé onígbà tó ń bá sìn débi ẹ̀tẹ́. bí ọgbà ẹ̀wọ̀n. yes maina wọ́n ti wọ́n ẹ̀wọ̀n ọdún mọ́kànléní ọgọ́ta lé lọ́wọ́ hmm. àwọn ẹ̀sùn tí ẹ gbé kọ́ lọ́rùn bí ṣe ń fẹ́ mórí bọ́nù kan ní míì tó ń kọ́ lẹ́sẹ̀ wọ́n wá ní ọ̀dà gbogbo àwọn ẹ̀sìn yìí tó jẹ̀bi rẹ̀ ọdún mọ́kànléní ọgọ́ta sixty one years hmm. lọ sáré lò ó pàápàá <clears throat> ẹ̀sìn mọ̀ tí wọ́n bá ti ń pé concurrently ẹ̀sùn eléyìí àti ẹ̀sùn eléyìí tó a ti pọ̀ bá wọn ẹ fún pọ̀ bígbà tí wọ́n bá bu tí wọ́n bá mú rọ̀ṣì àkàrà tẹ̀ fi inú búrẹ́dì oníbẹ́tálẹ̀ tẹ̀ fún báyìí wọ́n á fún ọdún mọ́kànlélọ́gọ́ta wọ́n á fún papọ̀ wọ́n á bọ́ sí mẹ́jọ wọ́n ní ọlọ́ pápápá kò dé pápápá torí owó àwọn pẹ́ńsánà hmm. lè tọ́ lọ́mì hmm. gbogbo òwe ìròyìn ìlógbé á sì yàwòrán màìná síbẹ̀ àkòrí kan rèé tí wọ́n tún wá fi kún lábala bí o láwọn àkòrí pélébé pélébé wọ́n ní bí Maina ṣe jẹ bonanza ẹ̀wọ̀n ọdún mọ́kànléní ọgọ́ta ń ṣe làwọn òṣìṣẹ́ fẹ̀yìntì kan bẹ̀rẹ̀ sí í yọ̀ hmm. ah, kò yé mi o wọ́n fa ìdí yíyọ̀ <laughs> Hmm. ìwọ lọ sọ báyìí eh, ìwọ lọ sọ báyìí ní tòótọ́ o hmm. ẹ̀wọ̀n ọdún mọ́kànléní ọgọ́ta àti ọ̀lọ́ lo ọdún mẹ́jọ rẹ̀ bí ìgbà tí yàrá bá jẹ ọjà bàṣá hmm. ní àwọn èèyàn ká ń béèrè pé ọ̀dà ẹni ọlọ ẹ̀wọ̀n owó ń dà owó tá a wí yìí wá dà. ó tọ́ mà dẹ̀ ni. ẹ̀ ń fọ̀ fẹ̀rẹ̀ ẹ̀ ń fọ̀ fẹ̀rẹ̀ wọ́n fún lẹ́wọ̀n ọdún mọ́kànléní kìnnìkan owó tí a ní lágbájá tó gbé ó ń dà. àbí àbí tán kò sí wàhálà àwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti kọjú páàkóda ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí o ẹni wọ́n sì gbéná lé lórí òun náà ni màlàmí agbẹjọ́rò àgbà àti alákòóso ètò ìdájọ́ orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní òun lo alámọ̀ràn burúkú òun ló sì wà nídìí ìgbésẹ̀ bíjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ṣe fẹ́ san ẹgbẹ̀lẹ́mù kó tó ń lọ bíi okòólénírínwó mílíọ̀nù dọ́là ó dín méjì fún àwọn consultant tó bá a ṣètò bí ọ̀rọ̀ gbèsè wájú ní pẹ̀lú Paris Club tó ṣe jẹ́rodò lọ́mú mi ǹgbẹ́ wá fẹ́ san four hundred and eighty million dollars wọ́n ní inú àsùnwọ̀n ìjọba àbílẹ̀ tí wọ́n gbé fẹ́ fa owó náà jáde màlàmí lalámọ̀ràn burúkú tó gba ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n kó iná fún o àwọn kọ̀bákùn gbé ọ̀rọ̀ gbàgbó ọ̀rọ̀ tó ń sọ̀kalẹ̀ so gbè àtàrí ilé màlàmí ìlú ń balẹ̀ gùdẹ̀ sí gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ibẹ̀ gangan ni wọ́n tẹ́ pẹpẹ sí. ọ̀dà lára gbajú-gbajà ìròyìn èyí tí ó tún gbajúmọ̀ láàárọ̀ tòní nínú àwọn òwe tó jáde ó ní ọ̀rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ Anambra léè tí ó sọ pé kò tí ì forítì síbì kan inconclusive hmm. wípé òní yìí aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́rin ni wọ́n di ìwọ̀nba tó tún kù tí ó fi wá pelemọ tí ó pé ojú òsùn tí ó pè rẹ jù ètí wọ́n ń fẹ́ INEC ló sọ bẹ́ẹ̀ o àmọ́ ẹni ó díje nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Òsígbò ó ní ẹ wò ó adìẹ tó kú sí lè jàgbádò. ẹ má rò pé ò lè dáa. ó ṣeé ṣe kó pé èmi ni wọ́n jáwé olúborí o. ẹ̀jẹ̀ àmọ́ òwò bọ̀ náà. ìhí àlà ìjọba àbílẹ̀ yìí ó lè dá omi sòlúdònù o béèyàn bá fura ohun tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ Ihiala nǹkan kí o ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe ń lọ ìbí kurukuru ò bá bójú ọjọ́ jẹ́ gbogbo inconclusive o inconclusive gbogbo ẹ̀ yóò conclusive lẹ́ni hmm. finally tá a sì mọ ibi tá à ń rè. kí ló dé tó ṣe pé àwọn apá ibi tí ìbò bá pọ̀ sí hmm. jù ah. ìní kì í sábà tètè conclusive. ibi ìwọ rèé láyé Kogi ebi ìwọ hmm. rèé láyé Ìbàdàn kan náà lẹ́yìn. ibi ìwọ rèé láyé Ọ̀ṣun ah àbí. Ah, ah. à ń dúró dèbò Ògbómọ̀ṣọ́ o à south west Ìbàdàn o. à ń dúró dèbò Ẹdẹ o kò tí ì dé o. Hmm. Hmm. àwọn all right last last. all right. PDP àti APC wọ́n ti gbéná wojú ara wọn gbé pẹ́rẹ́gì kan náà kí ló fa sábàbí ọ̀rọ̀ wọ́n ní ìyálàgbà tí mímíkò tó gbéra pa tó gbé kẹ̀kẹ́ tó di wọ̀ nínú ẹgbẹ́ òṣèlú míì ẹ wá wo kò bá kùn gbé ọ̀rọ̀ bó ṣe ń jẹ jáde síra wọn bí PDP ṣe ń sọ òkò ọ̀rọ̀ tí APC ilé APC náà ń dá tiẹ̀ náà padà gbọ́n sórí wọn kí ni mímí kò lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP fún wàhálà ti bẹ̀rẹ̀ sí bẹ́lẹ̀ láàrin àwọn olóṣèlú kí ló wà lórí ọ̀rọ̀ yìí gan ojú ewé kínní ìwé ìròyìn ti Vanguard ló wà a sì ka ẹ̀kúnrẹ́rẹ́ sétí ìgbọ̀nyìn. lórí ilé gàgàrà èyí tó wó lóòró ní ìpínlẹ̀ Èkó àwọn èèyàn wọ́n ti bẹ̀ sí sọ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ àwọn tó mọ̀ nípa bí wọ́n ṣe ń gbé àwọn ilé gíga kalẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àwọn ilé alájà mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún bíi méjì tọ́fẹ̀gbẹ́ ti ilé alájà mọ́kànlélógún hmm. èyí tó wóhun ẹ̀tún ẹ̀jẹ̀ ká tanáwádìí rẹ̀ ìjà àwọn ilé gangan ṣé wọ́n dúró re hmm. integrity test ni wọ́n ní kí wọ́n ṣe fún ilé méjèèjì pé ṣé wọ́n dúró dáadáa bákan náà látàrí ilé tó wóhun ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ èkó wọ́n ti sọ pé ee. Hey, kò yẹ kí gbogbo nǹkan tó jẹ́ bí àjálù yìí hmm. kó wá lọ báwọn pẹ̀lú àwọn èèyàn èyí tí wọ́n fi ara kó ìṣẹ̀lẹ̀ tí wọ́n mọ́wọ́ mẹsẹ̀ ńbẹ̀ wọ́n ní àwọn ọmọ inú ilégbìmọ̀ asòfin nípínlẹ̀ èkó wọ́n ti ń dà bí àbá ọ̀ pé ó yẹ kí wọ́n sanwó gbàmọ́bínú fún àwọn mọ̀lẹ́bí hmm. àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn bẹ̀. Hmm. tó àwọn tí ẹni wọn wà nínú ìṣẹ̀lẹ̀ lójú ewé kínní ìwé ìròyìn ti The Punch kan náà agbo òṣèlú mo ṣe wà wọ́n ní ọ̀rọ̀ tẹ́ ti rò pé ó ti kúrewé ó kúrewé lásán ni kò ìkúre PDP alága tí wọ́n yẹgi mọ́ yẹ àga mọ́ lẹ́sẹ̀ níjó oníyìn Secondus wọ́n ní kó káàṣà rẹ̀ sílé àtàlága tuntun ìyọ́ṣà ayu tó wà ńbẹ̀ báyìí ó ṣeé ṣe kí wọ́n wojú ara wọn o ìdí àti ìtumọ̀ sí rèé wọ́n ní bárọ̀ ni ò wálé oníkòyí ò ní sinmi ogún lọ ní Secondus lóhùn ó fọ̀rọ̀ ṣe ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí Supreme Court ìní ó ṣonílàjà láàrin àwọn òun ń lọ sí Supreme Court àpíìlì ògbèmí Supreme yá ibẹ̀ gan láàgbé lọ rúnra wa káwá mọ ibi tá a dé dúró gan kí ló mú kí wọ́n yọ mí kí ló sì fà á tí wọ́n ṣe yọ mí kú òun pò jìgá mo fẹ́ mọ̀ èmi gangan lójúlówó alága ọ̀rọ̀ di ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí o ojú ewé kínní sí ìkejì ìwé ìròyìn ti the punch ibẹ̀ mo ti rí i. ní ìpínlẹ̀ Imo wọ́n ní wọ́n ti yẹ àga mọ́ ẹni tí í ṣe alága lẹ́gbọ̀n asòfin ibẹ̀ nídìí pé kọ́mọ àrèlé ìgbákejì alága tẹ́lẹ̀ tí wọ́n ti yọ kúrò nípò wọ́n di burú burú burú sì dí ó tún gbé e wọnú ilé padà báyìí ní Lọ́kọjà Federal University ti ń bẹ̀ níbẹ̀ wọ́n ní wọ́n ti sọ yìí pé kí wọ́n lọ́ọ́ rí gba àwọn ọdẹ bíi ọgọ́ta ìmọ̀pórí àwọn ọdẹ bíi ọgọ́ta kẹ́tọ́ ààbò kó lè bá àdúró wámú ní Federal University àmọ́ ìbéèrè mi rèé ìbéèrè mi rèé àwọn ẹ̀ṣọ́ aláàbò wa ń kọ́. Mm, wọ́n ní kí wọ́n lọ gbà wọ́n fi kún wọn eh, bẹ́ẹ̀ ni. supplementary. Mm, yẹ mm, ìjọba rí o pé fún combined effort. <laughs> kò sí wàhálà. ọ̀dà o ìròyìn kan náà tún rèé o àwọn àgbààgbà láàrin ẹgbẹ́ òṣèlú APC wọ́n mà kí Lai Muhammed mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ tó sọ nípa Abdulrasaq ha etí mi ò ọ̀rọ̀ o tí wọ́n ní ọmọ elétí jẹ wọ́n sọkọ̀ bá kò gbé ọ̀rọ̀ sí Lai Muhammed lórí bó ṣe ń sọ àwọn ọ̀rọ̀ burúkú sí Abdulrasaq tí í ṣe gómìnà ẹkùn ọ̀dọ́ wọn wọ́n ní ọ̀rọ̀ tó ń sọ yìí ah, ah, ah, àgbàlagbà nínú ẹgbẹ́ òṣèlú kọ́ ló yẹ kó máa sọrú ọ̀rọ̀ tó ń sọ yìí òun tó tún wà lágbọ́nrin ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹgbẹ́ òṣèlú náà kọ́ ló yẹ kó máa sọrú ọ̀rọ̀ yìí Lai Muhammed èyí ò sọhun ọ̀rọ̀ kọ́rọ̀ ni mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ń ta bẹ́gbẹ́ òṣèlú mi bá sọ kí ni ká wá wí èwo wá lélẹ̀ tó ń tọ̀dọ̀ tiẹ̀ wá hmm. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹnu ọmọ òsègbà mọ́ mi ẹ̀ pàtàmọ́ belenja ń lè mí mú bẹ́ẹ̀. ní ìpínlẹ̀ Ondo ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ yahoo àwọn yahoo boys wọ́n ni nígbà tí wọ́n rọ́ yóò tán tí a yọ̀ tí ọwọ́ ayọ̀ wọ́n nínú ọkọ̀ Camry kan tí wọ́n ń sá eré àsápajúdé ńbẹ̀ ẹ̀sẹ̀ ni wọ́n rọ́lu ọkọ̀ márúwá lórí òró ni wọ́n pàdé bá àtẹnìkan tí ń bẹ nínú rẹ̀ báyìí. Hmm. Hmm. ìròyìn kan rèé tó wọlé ní yàjóyàjó wọn ni ibi orí afárá Methodist wọ́n mà ní táǹkà epo kan ló ṣẹ̀ṣẹ̀ gbókìtì ẹ̀fọ́ ńbẹ̀ báyìí tó sì ń da epo nù ẹ dákun dábọ̀ ẹ má lọ gbọ́n o ẹ má lọ gbọ́n o hmm. ẹ̀yin olúwayé gbọ́npo gbọ́npo bẹ́ẹ̀ni ẹ má lọ bẹ̀ o. lára àròyìn yàjóyàjó náà ni wọ́n fi ń sọ fún wa pé afárá àti methodist ń bẹ ń tòsí ọgbà wa ní àhín hmm. ẹ lójú ọ̀nà tọ́wá mọ́sọ̀sẹ̀ èkó lọ sí lùbàdàn bẹ́ẹ̀ bá dé afárá tẹ́ kọ̀kọ́ kàn bẹ́ẹ̀ hàn ibẹ̀ ni wọ́n sọ pé àjàgbéjò kan hmm. ó ti fẹ̀ gbẹ́lélẹ̀ ní ti ń bẹ́nu rẹ̀ ó ti ń dà kọ̀lékọ̀lékọ̀lé wọ́n ní àwọn tí wọ́n dóòlà ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kí wọ́n mọ̀ nsọ́ nítòsí ibẹ̀ kó tó rí pé a lọ sẹ́ka àpolówó ọjà. ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì wà ń o. ń bọ̀ ọkà eh, mo wo eh. ìròyìn kan níyà níbi tí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn tó ti ń ṣàlàyé fún àwọn tán jẹ́ kọ̀ǹgílá tí wọ́n ń kọ́ ilé pé bọ́ láyà òṣèkà bọ́ gbọ́kú gáà kò sòótọ́ ìwọ tọ́ bá wù ṣèṣe àjàǹbàkù ẹ̀wọ̀n lọ́ọ́ lọ. <laughs> <laughs> ọlọ́pàá ìwò ń ti pè. àbí. afẹ́fẹ́ gáàsì wọ́n ní ìṣe ló ń fò fẹ̀rẹ̀ fò fẹ̀rẹ̀ ń gbogbo ìgbà bọ́ ọ bá fẹ́ afẹ́fẹ́ gáàsì sínú sìlíńdà rẹ lọ́sẹ̀ tó tán lọ́sẹ̀ yìí bọ́ọ̀bà tún fẹ́ mi síbẹ̀ kó o má rò pé iye tó o fẹ́ lọ ló tún fẹ́ o wọ́n ní ìdá tó fi tún lọ sókè báyìí ìdá òjìlérúgba hmm. two hundred and forty percent ló fi lọ sókè sí bó ṣe wà tẹ́lẹ̀ ah, ẹni a máa lo kerosene mọ́ apá kerositi a lọ ra sìlíndà. ètò tiẹ̀ wá súnyàn nípa ọ̀rọ̀ tó ní ti gáàsì àwọn oníbẹ̀ǹbẹ̀ tí wọ́n mọ́ ní gas plant káàkiri agboolé hùn hmm. bọ́ọ̀ bá dé ẹlòmíì lé lọ́ndẹ̀ náírà làwọn ta kínní kan wọn ẹ bá débi olè ní sixty náà iye rẹ̀ wàá bára mu lágbo hmm. ibì nísìnyí wọ́n ní seventy naira tàwọn níbì kan wọ́n ní fifty five èwo ni ká tẹ̀lé gan-an ó yẹ kí nàìjíríà kí ló ń ṣe wá gan-an. èyí ó dùn mí pọ̀ jù yẹn lọ o sọmọ pé lópin ọ̀sẹ̀ yìí ẹni mi kan iṣẹ́ tó ń ṣe ń tiẹ̀ ó ní í ṣe pẹ̀lú kí wọ́n ra ṣàkó wọ́n bá ní ṣàkó náà tó ti wọ́n. ẹ yọ wọn àgbo <laughs> èédú èédú èédú ọwọn. èédú ṣàkó <laughs> ẹ máa bọ̀ lérò ẹ wá kó lọ́fẹ̀ẹ́. àṣàní lọ máa fi èrò wa rẹ o àṣàní fi nǹkan bíbọ̀ àbí nǹkan tá a mọ̀ jẹ́ ń tútù ká lọ máa fi kọ́ra bí nígbà wọn sọ lù mí náà pé ṣàkó wọn. <laughs> igi ìdáná ọmọ sàmìlà tá a bọ́ sára òkè bọ́ sá páńpá. ọlọ́run wa o ẹ jẹ́ àpanu dé ní kí a ṣe nǹkan lówe à ń padà bọ̀ abẹ́dẹ́ ẹ̀ka àpolú ọjà ní pápá àpáni o. Hmm. ajá balẹ̀ ajá balẹ̀. ló máa ń ṣe àgbékalẹ̀ rẹ̀. tí oníkòjìkò ẹ̀dá sì máa ń rí ìfọwọ́kàn ọlọ́run látòkè wá. yẹ̀sádò yìí tó ti kò. ìsọjí àgbà àràgbà agbára ọlọ́run. tí àṣeyọrí Crusaders International máa ń ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́dọọdún. pẹ̀lú àkòrí níní ìfọwọ́kàn àtìrandíran. generational impact tó máa bẹ̀rẹ̀ ní Wednesday àti Thursday tenth and eleven November twenty twenty one láago márùn-ún ìrọ̀lẹ́. kí ìṣòro àwọn kàdí ẹ̀ lẹ̀ ní Friday twelfth November twenty twenty one láago mẹ́jọ alẹ́. olúwọlọ́run àṣeyọrí tó ti ṣe tán o. ti dáǹdè gbàlà kòkó fún àti súre fún gbogbo gbogbo ènìyàn tó bá lè bá a pàdé venerable superior evangelist afis kìkì prophet evangelist gabriel evans prophet bukuyojo ẹ̀dà pẹ̀sàdé wùyàdẹ́rìbìgbé máa pawọ́pọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ evangelist david oyewọlé dáre melody ẹ̀mílẹ́kùn ẹ̀mọ́ ìdòwú santana samji dayo success àti taye mori àwọn ni wọ́n máa pawọ́pọ̀ kọrin ẹ̀mí níbi ìsọjí ńlá yìí celestial church of christ crown of glory parish opposite fire brigade alálùbọ́sà alẹ́sìnlọ́yẹ́lẹ̀ ìbàdàn ní ìsọjí ọ̀hún ti máa wáyé o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé wòlíì zero five five two seven eight jésù lolúwa. Ajayi Crowther University admission is in progress. Programs on offer include undergraduate, postgraduate, part-time, HND conversion, foundation and pre-degree programs in faculties of law, humanities, education, natural sciences, engineering, environmental studies, communication and media studies, basic medical sciences and agriculture. New programs include entrepreneurship, radiography and radiation sciences, agricultural economics, agricultural extension, animal science, crop science, pea studies and conflict resolution, surveying and geoinformatics mathematics, and medical laboratory science. Our tuition fees affordable and payable in three installments. Visit www.acu.edu.ng for online application, screening, and admission letter. Giving our state-of-the-art facilities, well-equipped libraries, decent learning environment, and distinguished lecturers. Apply now by logging on to www.acu.edu.ng or call 0814 592-0637. Ajay Carver University, raising godly intellectuals. àjọ̀dún gbẹ̀ngà iléeṣẹ́ àjèrè ọkàn lágbàáyé wọlé wẹ́rẹ́ ẹ bá wa yọ̀. iléeṣẹ́ àjèrè ọkàn lágbàáyé pé gbogbo ènìyàn síbi àjọ̀dún gbẹ̀ngà ẹlẹ́ẹ̀kẹtàlélógójì èyí tó máa wáyé ní thursday ọjọ́ kọkànlá sí saturday ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ọdún twenty twenty one ní wosem revival grand òkè agbára nílùú iléṣà nípínlẹ̀ ọ̀ṣun àkórí àjọ̀dún tọdún yìí ni agbára sùúrù níbi tí ọlọ́run apọ́sítù timothy olúwọlé ọbádàrẹ yóò ti máa jagun ṣẹ́gun gbogbo alábíàmọ́ àjọ̀dún yìí rèé o pastor dr paul ọbádàrẹ general overseer fúnléeṣẹ́ àjèrè ọkàn lágbàáyé àgbáyé máa wà níkàlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ìdáǹdè àtàlùyọ̀ ọ́ pásítọ̀ ẹ̀rí òjò ààrẹ CAC e lágbàáyé pásítọ̀ dr paul ọ̀bádàrẹ general fasia àwọn lórí kí n sọ pé àjọ̀dún gbẹ̀ngà tọdún ní ọlọ́run ọ̀bádàrẹ máa dábìrà. jerusalem yìí kòkòrò jẹ́ agbádùn obì tó gbó ikú o sì máa ń wẹni re lọ. bàbá wa most senior apostle engineer george olúgbóyèga sunday dadari wàlẹ̀ àṣà lẹ́ni ọdún mọ́kàndínlọ́gọ́rin seventy nine lọ́jọ́ kẹjọ oṣù kẹrin ọdún twenty twenty one a máa wá wọn ayé onínúure reverend doctor prophetess florence abimbola olamide dada jpc kọ́wọ́rẹ́ pẹ̀lú bàbá rọ̀rùn àrèmábọ̀ lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n april twenty six lẹ́ni ọdún mẹ́tàléláàádọ́rin friday november twelve láàmú àtẹ òkú nítẹ̀ẹ̀yẹ nílẹ̀ àwọn olóògbé ní plot four olóyedùn layout ọ̀túnúbi street odùọ̀nà eléwé ìbàdàn láago mẹ́jọ òwúrọ̀ ètò ìsìn alẹ́ onígbàgbọ́ ni ó máa wáyé christ way spiritual church aládùúrà worldwide odùọ̀nà kékeré ìbàdàn láago mẹ́ta ọ̀sán nígbà tí ìsìn kẹyìn ó máa wáyé nílé ìjọsìn ọ̀hún bákan náà lọ́jọ́ sátidé november thirteen láago mẹ́wàá òwúrọ̀ ìwẹ̀jẹwẹ̀mú ni ó tẹ̀lé láyìíká ilé ìjọsìn màmá bàbá dàda ẹ máa sùn lẹ́sẹ̀ olùgbàlà It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one year anniversary with our esteemed customers. Now look at me, it, it's a five day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup are as follows. Wednesday, the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday, the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday, the 19th of November with DJ KY and special star hype man Toby Shang on the 20th. A pool party that comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and Sunday Monday Phone Day with Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. màmá ìyá bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ ọ̀rẹ́ rẹ ló wáá fẹjọ́ rẹ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fáwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ló máa hàn lójú rẹ o eré kò Abisola ló ń ṣe nípàdé aláboyún. Ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ míì. O ò lè kó kòkòrò kankan. Ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. Ẹ wá jẹ́ lọ mú gèlè mi. Kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. Ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ̀. Tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. Ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera APIN àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà. ọ̀rẹ́ mi. Ah, èwo ní ìṣẹ̀lẹ̀ mo ní láti pa màálù léyìí tó wá kí mi báyìí o. <laughs> bó bá wù ọ́ àjànàkú ni kò pa ṣùgbọ́n ní báyìí ṣáà ti bá mi wá ohun mímu ẹlẹ́rìndòdò tó tutù kí n fi ṣèbalẹ̀ ọkàn mi. Ah, ah, nǹkan kékeré nu ṣáà ti gbà yìí kó o mú kọ́kàn rẹ lè balẹ̀ sans cream soda. sans cream soda láti iléeṣẹ́ fọ́mádẹ́kọ̀ ṣé kì í ṣe ohun mímu tí dùn tí kò sì ní ṣúgà nínú rárá nu níbo ló ti rí. <laughs> níbo ni mo ti rí i kẹ. ó wà káàkiri lọ́jà kẹ kò sì tán síbẹ̀ o ó ti wà nínú páànù pérébé báyìí ó sì ríra ní ibikíbi sans ni ayọ̀ mi ó ń tuni lára ó kún fún wàrà kálórì rẹ̀ ò pọ̀ rárá bó o ṣe sọ tẹ́lẹ̀ ò ní ṣúgà nínú rárá. ẹ ṣùgbọ́n kí ló dé tí fi ń dùn báwọn. ìyẹn gangan ni ohun ara mi rírí sunscreen soda ó ní àwọn ohun èròjà tí fúnni ní ìtọ́wò tó dùn ṣùgbọ́n adùn rẹ̀ ò ní ṣúgà nínú. ó jẹ́ wípé sunscreen soda wà fún àwọn ènìyàn bíi tèmi tí ìlera wọn jẹ lógún. tí kì í bá ṣe sunscreen soda kò lè dàbí sunscreen soda rárá o. <laughs> bẹ́ẹ̀ soda ilé-iṣẹ́ farmadeco plc ló ń ṣe à ń pèsè ọ̀nà àbáyọ fún ìlera. let your power. in place. God of mercy, the God of Abraham, Jacob, and Isaac, the merciful God Himself has spoken. He says He's ready to bless you, bless your work, bless your home, bless your womb. He's ready to answer all your long time prayers. Lóòótọ́ ló yẹ kó o ti rí àánú gbà lórí àwọn àdúrà ọjọ́ pípẹ́ yẹn. Ìdí gangan nìyí tí Ọlọ́run àánú fi ní ká gbé ìpàdé deal for mercy kalẹ̀. Lọ́jọ́ Tuesday ọjọ́ kẹsàn oṣù kọkànlá ọdún yìí Tuesday night November twenty twenty one at MAV twenty one event center by Adeoyo junction Ring Road Ibadan ninety minute prophetic prayer meeting lunch hour with our maker between ten pm and one thirty pm. ìpàdé àdúrà yìí wà fún gbogbo àwọn tó ti ń gbàdúrà lórí nǹkan kan fún ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n tó ń lọ tìkọ̀ àwọn tíṣẹ̀lẹ̀ ti gbomi lójú wọn àwọn táyé dádúró bí omi adágún. join people of prayer at this meeting and mercy will make it done ministry yetunde ààrẹ NDO pastor Isaiah O Alade JP son of prophet with other anointed men of God for prayer and counseling call 0802 8295 998 Jesus await you. ilé iṣẹ́ bbm Ventures fọ́dún márùn-ún ẹ wá bá wa yọ lónìí ọdún kì í dùn ká má rí nǹkan àjọ̀dún èyí ló mú kí iléeṣẹ́ BBMV Ventures ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa àtẹgbẹ́ olóróró fún ti àjọyọ̀ àjọ̀dún ọdún karùn-ún tí a iléeṣẹ́ BBMV Ventures tó ń ta ojúlówó òróró sóyà àti vegetable oil sílẹ̀ òróró wa kì í tì bẹ́ẹ̀ ni kì í ra lẹ́nu dispensing machine la fi ń ta òróró wa gbogbo ẹ̀yin oníbàárà wa àtẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ aláràtúntà nílùú wọ́n lẹ́gbẹ̀wọ́n lẹ́dínwó a wà ní nọ́mbà thirty six Odadé Ọ̀yọ́ road lẹ́gbẹ̀ẹ́ St Paul Anglican Church Yemẹtu Ìbàdàn tàbí BBMS house kìlómítà two New Ìkírun road lẹ́gbẹ̀ẹ́ National Library of Nigeria Òṣogbo tàbí kẹ́pẹ́ sórí nọ́mbà yìí zero eight one one five eight one three eight one nine BBMP Ventures ojúlówó òróró làwọn ń tà. bàbá kú iṣẹ́ ò bàbá ẹ tún jẹ́ kájọ pàdé ọlọ́run nínú ayé wòlíì àgbáyé ni prophet ezekiah olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide níbi àkànṣe ìpàdé àdúrà olóṣooṣù yẹn tí jésù oníṣẹ́ ìyanu ti máa ń dá gbogbo nípòjìpẹ̀ dálóhùn òru ìdáhùn àdúrà night of answer prayer tóṣù yìí tún máa lágbára níjọ christ apostolic church kenaland ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn ẹ ti mọ̀ pé gbogbo tuesday kejìkejì lóṣooṣù ló máa ń wáyé tóṣù yìí tún máa kò ní tuesday tó ń bọ̀ yìí aago mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejìlá ó tún fi gbàdúrà ọlọ́run á máa lo àwọn ìránṣẹ́ pastor david ọlájídé ds àkóbọ̀ àti ọ̀pọ̀ àwọn àwọn olórin ẹ̀mí olókìkí tá a jọ máa ń fi orin fa ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ prophet and evangelist ezekiel olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide bàbá máa wà ń bẹ̀ láti gbàdúrà fún wa àti fún counseling ìgbàlà ìwòsàn tó ń ti dáǹde àti ìtúsílẹ̀ ó dájú fún gbogbo onígbòjì pẹ̀dá tabatijọ́ wà níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáwàdúrà lálẹ́ tuesday tó ń bọ̀ láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀júmọ́ ọjọ́ kejì cac canaanland estate àkóbọ̀ ìbàdàn testimony mi àti ẹ̀dájú lórúkọ jésù àdúrà ní kó máa bọ̀ Ajabale, ajabale. ajá balẹ̀. ọ̀dà àbáhùn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti máa tọwọ́ bọ àwọn ìwé ìròyìn tó jáde lónìí kì í ṣe àtọ́júbọ̀ bàbá ní àtòjúbọ̀ iṣẹ́ tí wọ́n rán yàn èyí ó jẹ́ ǹjẹ́ wà bẹ́ẹ̀ ni pé ẹja tọwọ́ bọ̀ káfojú àgbà wò ó ní hmm. tí wọ́n kọ sínú ìwé ìròyìn láàárọ̀ tòní ìròyìn tó halẹ̀ pariwo korojú kokoko bí ẹ̀wà alágbàdo bẹ́ẹ̀ mi ṣe é wì pẹ̀ntì ọ̀jẹ̀wà alágbàdo kó fi gàrí fún lórí kó wá fi búrẹ́dì kólẹ̀ bí ó sì rànjú kankan rèé tí ilé òfin sùn <laughs> bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ìròyìn yìí lọ́rànjú kankan nínú gbogbo òwe tó jáde láàárọ̀ ti òní yìí ilé ẹjọ́ gíga tó wà ní Àbújá ní ọjọ́ ajé àná ni ló ti sọ pé kí ẹni tí í ṣe alága fún àjọ tá a mọ̀ sí pension reform task force Abdulrasheed Maina kó lọ rèé lo ọdún mẹ́jọ ní ọgbà ẹ̀wọ̀n ní pápápá torí pé ó lu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní jìbìtì two point one billion naira owó tí í ṣe ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì onídàájọ́ Okon Abang nínú àgbékalẹ̀ ìdájọ́ rẹ̀ ló sọ pé Maina ọmọ ọmọ jẹ̀bi lórí ẹ̀sùn méjìlá èyí tí wọ́n gbé kà ní àtàrí láti October twenty six twenty nineteen látọ̀dọ̀ àjọ èyí tí ó ń tanná ramọ́ramọ́ wádìí àwọn oníwà àbàjẹ́ lórí owó náà àti ọrọ̀ ajé àjọ EFCC bákan náà onídàájọ́ yìí ló sọ pé ẹ̀sùn kan wọ́n ní ọdún mẹ́jọ lòún tiẹ̀ ẹ̀sùn kejì ọdún márùn-ún ẹ̀sùn kẹta ọdún mẹ́jọ ẹ̀sùn kẹrin ọdún mẹ́jọ ẹ̀sùn karùn-ún ọdún mẹ́ta ẹ̀sùn kẹfà títí dé ìyókù ọdún mẹ́fà mẹ́fà nígbà tí wọ́n sì wọ́n lọ jẹ́ ọdún mọ́kànlé ní ọgọ́ta tí yóò lò lọ́gbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí wọ́n ṣe wá wí wọ́n láwọn gbogbo ẹ̀sùn yìí títí dé ìkejì láhùn náà ni ó sì jẹ̀bi rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní àwọn ẹ̀sùn ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni ó jọ mọ́ lò wọ́n pọ̀ nínú ọgbà ẹ̀wọ̀n ní àsúnkì rẹ̀ yóò wá kúkú já sí ọdún mẹ́jọ gẹ́rẹ́gẹ́ bẹ̀rẹ̀ láti October twenty six twenty nineteen tí wọ́n ti mú so nígbà tí ilé ẹjọ́ tí ó tún máa sọ wọ́n ní adájọ́ pàṣẹ wípé àwọn ilẹ̀ bíi mẹ́ta kan lè tọ́ wà níbi tọ́wọ́jú nílùú Àbújá tó pé Abdulrasheed Maina ló kí wọ́n lù ú gbàjọ bákan náà ọkọ̀ abìdí gẹ̀gẹ̀rẹ̀ rẹ̀ mélòó kan tó tún ní àwọn bulletproof jeeps wọ́n ní àtàwọn ọkọ̀ míì wọ́n lù ú gbàjọ bákan náà wọ́n ní gbogbo owó òun nígbà tí wọ́n bá lù ní gbàǹjo tán wọn kò sápò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni kódà wọ́n ní iléeṣẹ́ abdulrasheed maina tààmọ̀ sí common input and property investment wípé kí iléeṣẹ́ ọ̀hún àwọn fún ní oṣù mẹ́ta péré ninety days kọ́dà one point eight billion naira padà sí àpò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kódà nígbà tí adájọ́ tí ó parí ìdájọ́ rẹ̀ ó ní iléeṣẹ́ ọ̀hún gangan kí wọ́n sì ti pa lẹ́yẹ ọ̀sọ́ka àmọ́ báyìí o ìṣe ni eré ìtàgé kan ìlọ́sẹ̀lẹ̀ nínú ọgbà ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá lánàá òde yìí o lẹ́yìn tí wọ́n ti dá ẹ̀wọ̀n fún Abdulrasheed Maina wípé kọlọ́rì ìlú ọdún mẹ́jọ gẹ́gẹ́ bí àjọ akórìnjọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe wí News Agency of Nigeria ti Nigerian Tribune tí wọ́n sì ràn wọ́n lọ́wọ́ láti kọ sínú ìwé tí èyí tà ń kà <clears throat> báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní a sọ pé àwọn tó jẹ́ lọ́gàálọ́gàá nu ọgbà ẹ̀wọ̀n kùjé tí wọ́n mú Maina wá sílé ẹjọ́ ńgbà tó sì ti gba ìdájọ́ tán kí wọ́n palẹ̀ rẹ̀ mọ́ kóńsó nínú ọkọ̀ káwọn ọmọ rú padà lọ sí <laughs> inú ọgbà tónídá rẹ̀ wọ́n ní í ṣe ni wọ́n tún bá àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò kan tí wọ́n dúró gogogo ka inú ọ̀nà ta wọ́n ní láti ọ̀dọ̀ àjọ EFCC ni ọkọ̀ méjì ni wọ́n wọ̀ wá wọ́n ní Hilux van wọ́n ní ní wọ́n sọ pé ẹ dúró dúró dúró dúró ẹ bá ní mú mú ta ni ṣé gbọ́ pé wọ́n ti dá <laughs> ẹ̀wọ̀n wọ́n ti dá ẹjọ́ rẹ̀ ní lọ́rọ̀ ẹ bá mú awuyewuye dání àwa là ń múlò ẹ̀ǹkẹ́ múlò àwa là ń múlò ẹ̀ǹkẹ́ múlò ọlọ́run mọ̀ ní jéèdì ó dìwà làwọn agbọ̀fọ́ba méjèèjì nígun méjèèjì ní ẹ bá sì mú ìbọn wọn ní ẹ bá sì ń gà gàràgàrà gàrà à ẹ ọ yìnbọn mọ́ mi ni wọ́n ní bí ọ̀rọ̀ yìí ṣe ń di awuyewuye nu o ní iwájú òtá ń bẹ̀ àwọn tí wọ́n mú Abdulrasheed Mọ̀nà wá sí ilé ẹjọ́ wọ́n fọ̀ mú àwọn tó agbófinró tí wọ́n sọ pé aṣọ ọlọ́pàá ni wọ́n wọ̀ wá síbẹ̀ láti ọ̀dọ̀ àjọ EFCC àwọn náà fọ́n mú wọ́n jọ ká gidi borí fúnra wọn ni pé èmi ní mú lọ ìwọ kọ́ ló mú lọ ṣẹ̀wárì ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ nínú àwọn lọ́gàlọ́gà láti ọgbà ẹ̀wọ̀n lọ́sọ̀rọ̀ pé ẹ má dàá kọ́ mi o ṣe gbogbo ìdóorùmúlẹ̀ yìí lè asán ni àwọn àjọ EFCC tí wọ́n wá tí wọ́n láwọn tún ní ẹ̀sùn míì tí wọ́n fẹ́ gbé kọ́mọ ìná lọ́rùn ṣé báwọn náà mọ ìlànà òfin ẹni ọ̀ràn ní sẹ́lá àbẹ̀rù àbẹ̀rù ẹ̀ ní àjẹ́ fún ọ àwọn òmùdénú ọgbà tá a ti mú kú ò tí wọ́n bá fẹ́ tún mú ilé ẹjọ́ tó ní káwọ́ máa mú lọ ìní wọn lọ rèé bá ilé ẹjọ́ ní ọ̀wà pàṣẹ fún wa pé ẹ̀tún túlẹ̀ lẹ́ẹ̀kan sí hmm. fún àwọn àjọ EFCC nàìjíríà ìròyìn nàìjíríà rèé hmm. fọmọ nàìjíríà ẹni ọgbọ́n ìròyìn Nigerian Tribune láti kà á. ẹni ọgbọ́n mẹni ọgbọ́n hmm. ẹni ọgọ̀ ni ò mọ́ra wọn àmọ́ béèyàn bá sọ fún ẹni tó gọ̀ yóò dìjà yóò dìjà kábíyèsí Elédùmarè wáyé àwa alright. Oh. ojú ewé kejì mo wà ìwé ìròyìn the punch ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó náà ni tíẹ́là tó kórin èyí tó páàkì sáàrin ìjọba àpapọ̀ àtàwọn gómìnà gómìnà ìpínlẹ̀ òun rèé o ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ibi tí a bá ṣẹ́dé lórí ẹgbẹ̀lẹ́mùkó tó ń lọ bíi okòólénírínwó mílíọ̀nù dọ́là ó dín méjì four hundred and eighteen million naira dollar. àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà Nigeria Governors Forum wọ́n mà ṣe ìpàdé ibi tí wọ́n sì fi orí oko wọn ṣọ̀ọ́dún lé lórí náà ni pé wọ́n gbá bàtà ọ̀rọ̀ burúkú sórí ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà àtàlákòóso ètò ìdájọ́ orílẹ̀ yìí Abubakar Malami San wọ́n ní ọ̀rọ̀ tí Malami sọ kí Malami padà kó sì lọ kó ọ̀rọ̀ ara rẹ̀ jẹ lẹ́rọ̀ lórí ẹgbẹ̀lẹ́mùkówó kan tí wọ́n ní wọ́n fà á yọ nínú àsùn àwọn ìpínlẹ̀ tó jáde sí ti ìbílẹ̀ wọ́n ní owó ọ̀hún four hundred and eighty million dollars ni àmọ́ ibi tí ọ̀rọ̀ dé dúró lásìkò tá a wọ̀ yìí ni pé ìjọba ìpínlẹ̀ ní ìjọba àpapọ̀ tó bẹ́ẹ̀ wọn ò sì gbọ́dọ̀ dán wò kí wọ́n fẹ́ fowó ṣe ìgbà tí Màlàmí ò sọ̀rọ̀ ó ní àwọn tó bá yanjú ọ̀rọ̀ gbùngbùngbùn tó wà lórí ti gbèsè ti Paris Club níjó ní owó tó yẹ ká dá padà àwọn consultant olùbánitó ọ̀rọ̀ kó bá lè gúnrégé lè ta fọ̀rọ̀lọ́ngbà náà tí wọ́n sì dìde fúnràn lọ́wọ́ wa ẹ̀ẹ́n gbàtà àtijọ́ ń gbé àgbọ̀dọ̀ jó ń gbé mọ́ owó tiwọn tó yẹ kí wọ́n gbà gẹ́gẹ́ bí owó iṣẹ́ iye tó kù òun ni four hundred and eighteen million dollars yìí ẹ̀jẹ̀ a kó jáde owó iná àkúrè ìjọba àpínlẹ̀ kọ́ lónìí ìjọba àbílẹ̀ ni ẹ fa owó ọ̀hún yọ bùrù ká sì gbé e fún àwọn consultant lọ̀rọ̀ bá tán kí nǹkan parí síbẹ̀ wọ́n ní kété tí wọ́n sọ ọ̀rọ̀ yìí tán làwọn gómìnà ìpínlẹ̀ sọdúnmọ̀ pé ní kíni ẹ tọwọ́ bọ kíni ìgbà tí wọ́n sì jọ ń fọ ọbọ̀ látẹ̀yìn n ló kọ́ fa sábà bíi bí wọ́n ṣe ní owó pínpín olóṣooṣù tóṣù kẹsàn-án tó yẹ kí wọ́n pín ní oṣù kẹwàá n ò tètè pín allocation ọ̀hún tí wọ́n ní allocation ó ti ń kí sí o káwọn gómìnà gómìnà pínlẹ̀ kí wọ́n tó fohùn lẹ̀ fún ìjọba yìí pé ẹ wà ẹ má fi wèrè sí à ebi ń pa ìpínlẹ̀ àti ìsanwó oṣù ìgbà náà ń gbà wọ́n yanjú tìyún tó forí rẹ̀ lébì kan wọ́n ní owó ìṣẹ́ tíjọba àpapọ̀ fẹ́ yọ kò lè mú o àwọn ò ní í gbà níbi ọ̀rọ̀ wá dé dúró nígbà tí àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ wọ́n gbé ìjọba lọ sí ilé ẹjọ́ ní ìpele àkọ́kọ́ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fi àpèrè sí olúluwa ìlú àbújá ó ní ìjọba àpapọ̀ ẹ káfàró ẹ má rù ú lóògùn ẹrù bí gúnugún bá dán o yóò pa lórí bá kàlàmàgbò bá dán o yóò yọ gẹ̀gẹ̀ lọ́rùn tẹ́tẹ́tẹ́ àwọn gómìnà gómìnà tí ń bẹ nípínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì tí ń bẹ jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ ohun tí wọ́n sì fẹ́ pẹ̀lú ẹ̀rí máa jẹ́mi ìṣó tí wọ́n kó kalẹ̀ yẹn ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹ má tọwọ́ bọ àsùnwọ̀n wọn ẹ sì má yọ ohunkóhun ohun owó míì tó bá payín pọ̀ ẹ lọ yanjú ẹ̀ níyànà ọ̀tọ̀ wọ́n ní ẹni tí wàá ṣe alukoro tó wà fún ẹ̀ka ètò ìròyìn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà gómìnà náà òun ni Abdulrasaq Bello Bakindo nígbà tó wọ́n sọ̀rọ̀ lánàá ọjọ́ ajé Monday ńlọtẹnubọ̀rọ̀ tó sì sọ kò bákùngbé ọ̀rọ̀ kan jáde pé ẹ̀dọ́ náà èsè tẹ fẹ́ fi àìta ọjà tẹ fẹ́ fi ìkanra rẹ̀ májẹ́ ibi ọ̀rọ̀ dé dúró lásìkò yìí kíjọba àpapọ̀ tètè wábi tí ó wọ owó rẹ̀ sí kì í ṣe inú owó ilẹ̀ tọwọ́ bọ̀ wọ́n ní ẹ máa wo yé o owó gbèsè tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ gbèsè àtọ́dún two thousand and five ni o tí àwọn alalẹ̀ gómìnà kan tí wọ́n ti jẹ sẹ́yìn tí wọ́n sì ti yanjú rẹ̀ ńgbọ́ wá jẹ́ pé ìjọba míì ti débẹ̀ ẹ wá fẹ́ gbé gbèsè onígbèsè wàá fi kọ́ àwọn lọ́rùn tà wọ́n tó àwọn lẹ́rù ẹ má dìkun ibi nǹkan dé báyìí ni wípé owó tẹ́ ẹ fẹ́ mú ọ̀hún ẹ lè mú o ilé ẹjọ́ tiwa ni wọ́n ṣe wọ́n sì gbé ìdájọ́ òdodo kalẹ̀ àwa gan tẹ́ ẹ fẹ́ yọ owó lásùnwọ̀n wa ẹ lè yọ nǹkan kan bẹ̀ torí àní fàyè irú rẹ̀ lẹ̀ owó ẹlẹ́sìn mìrìnwó ńlẹ̀ fẹ́ yọ gbogbo ọ̀rọ̀ tí agbẹjọ́rò àgbà àtàlákòóso ètò ìdájọ́ tó ń sọ fúnjọba àpapọ̀ tó ń sọ fún lu irọ́ ló wà ń bẹ̀ o lórí ọ̀rọ̀ owó yìí ẹ lè yọ nǹkan kan o àwọn gómìnà fárígá wọ́n sì sọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ sí màlàmí wọ́n ní màlàmí ń parọ́ ni owó tí wọ́n ní wọ́n fẹ́ yọ gan ṣebí iléeṣẹ́ aládàáni iléeṣẹ́ ọ̀hún táwọn consultant ọ̀hún ti wá ó ní bó ṣe jẹ́ fọ́múlà ń <clears throat> ló wà ń bẹ̀ àbọ̀rọ̀ tó fọmọlúàbí bó bá ti dénú rẹ̀ yóò dòdìdí ìròyìn ẹ̀ dìpọ̀ gan o ẹ lọ sójú ìwé kejì ìwé ìròyìn the punch. ọyẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Anambra níbi tí wọ́n ti di ìbò tí ò forítì síbì kan hmm. lọ́jọ́ sátidé òní yìí ni o ni yóò pàpà forítì síbì kan bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀ wa Nàìjíríà wọ́n ti kéde wípé àtúndì ìbò èyí tí wọ́n fi gbogbo ẹ̀ tí wọ́n fẹnu ẹ̀ kò síbì kan yọ wáyé láàárọ̀ tòní o lórí ìjọba ìbílẹ̀ Ihiala ní ìpínlẹ̀ Anambra bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ òní títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ògo ọlọ́run ọba gẹ́gẹ́ bí wọ́n ṣe fi sínú àtẹ̀jáde kan lọ́jọ́ ajé àná èyí tí barrister Festus Okoye ẹni tó náà jẹ́ ọ̀gá kan ní ọ̀dọ̀ àjọ INEC tí òun rí sí ìdánilẹ́kọ̀ọ́ àti ìròyìn níbẹ̀ ló sọ pé ìpinnu yìí oni náà lọ wáyé o lẹ́yìn ìgbà tí àwọn ti jọ jókòó táwọn bojú wo ètò ìdìbò tó wáyé lọ́jọ́ sátidé táwọn yìí sì yiri rẹ̀ wò lọ́tún lọ́sì wípé ó kù síbì kan o apá ibi tó sì kù sí pẹ̀lú bí ìgboro sì rí ni àwọn jọ fẹnu kò sí láàrin àwọn olóṣèlú àti àwọn tó wà lẹ́ka ètò ààbò tó fi kan àjọ INEC pé káwọn sọ di òní káwọn tó mọ dìbò tó kù mẹ́ẹ̀ àjọ olómìnira tí ó ń ṣe ètò ìdìbò yìí INEC wọ́n wá sọ fún gbogbo àwọn olóṣèlú àti àwọn tí ó jẹ́ olùdìbò àwọn tó wá wòye bí ìbò ṣe lọ pẹ̀lú aráàlú àtàwọn oníròyìn pé kí oníkálukú ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ INEC o torí pé gbogbo nǹkan táwọn fẹ́ ṣe yìí kí ìlú ó lè bá a dá a náà sí ni kí wọ́n sì rí dájú pé ètò ìdìbò náà ó lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ àmọ́ báyìí o ẹni tó díje nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Anambra fún ipò gómìnà ọ̀gbẹ́ni Valentine Ozigbo ló sọ pé adìẹ tó kú sí lè jàgbàdo pẹ̀lú nǹkan tí ń bẹ níta yìí hmm. tí wọ́n bá fi parí ètò ìdìbò ihe ala yìí ó ṣeéṣe kí nǹkan sẹ̀nù rè fóun o ọbẹ̀ yìí sì ní fi kùnlùkùn pẹ̀lú àwọn èèyàn káàkiri ìjọba àbílẹ̀ ihe ala ní ìpínlẹ̀ Anambra wípé tòun lọ́lọ́run ọba ó ṣe nígbẹ̀ngbẹ́yìn nínú ètò ìdìbò èyí tó wáyé níbẹ̀ gẹ́gẹ́ bí àjọ INEC bí wọ́n ṣe kéde wípé ìjọba àbílẹ̀ ogún nínú ìjọba ìbílẹ̀ mọ́kànléní ogún twenty one local government ní ìpínlẹ̀ ọ̀hún pé ẹni tó sì ń léwájú níbẹ̀ ni olùdíje nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Grand Alliance abga ti ṣe Chukwuma Soludo olóṣìwájú ti Ozigbo láti inú ẹgbẹ́ òṣèlú PDP tó sì tẹ̀lé nígbà tí Ozigbo tí wọ́n mọ̀ báwọn oníròyìn sọ̀rọ̀ lánàá òde yìí ní ọ̀ka ó sọ fún ah, gbogbo àwọn tọ́jú aráàlú pé wọ́n mú ọkàn balẹ̀ tòrọ́ dànù lójú pé ṣebí ó kù nìbọn ró níwọ̀n bá gbà tí ètò ìdìbò yìí tí ò tí ì parí hmm. àti àjọṣepọ̀ tí ń bẹ láàrin òun àtàwọn aráàlú ìhàlà hmm. ó ní tòun lọ́lọ́run ọba ó sì o ẹ̀já máa wò ná pẹ̀lú ìbò tí wọ́n fẹ́ dì báyìí tó pé ẹgbẹ̀rún lọ́nà òjìlérúgba àti mẹ́jọ two hundred and forty eight thousand votes wọ́n ní ni wọ́n ń retí ní ìhàlà yìí nìkan ó ní ọ̀dàn lójú tàdá wípé ẹ̀ẹ́ dídùn ni ọ̀sán ń sò fún òun nípínlẹ̀ Anambra ìní eléyìí ti wá ṣé wá rí ní ìpínlẹ̀ Èkìtì Ṣẹ́gun Òní lẹ́ni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì ó ti kìlọ̀ fáwọn tó jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wípé ẹ ẹ Gambu ẹ má máa fọ̀rọ̀ òṣèlú ẹ má máa fi ta tẹ́tẹ́ tó bá jẹ́ pé ẹ bá fẹ́ fọ ọmọ oyè kalẹ̀ tí ó díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ wẹnu lẹ wẹnu ọkọ ẹ wò bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ ti Anambra ọ̀ ṣe é rí i ó ní àwọn tí wọ́n jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance nípínlẹ̀ Anambra inú ẹgbẹ́ òṣèlú APGA ó ní orí wọn mọ̀ pé pọ̀ ó ní wọ́n ti wò ó bí ètò òṣèlú ti ń lọ tí wọ́n sì mọ̀ pé ẹnìkan kì í jẹ kílẹ̀ ọ̀fẹ́ àti wípé ẹnìkan ò lè lo ilé ayé gbò bọ́ bá fi sọ́tún ó ṣeéṣe kọ́ fẹ́ fi sósì wọ́n ní ni wọ́n fi bójú wò pé ta lórí rẹ̀ gbé ta làwọn lè fà kalẹ̀ tí ọ̀la bà wọ́n kankan wọ́n ní síbẹ̀ rí pọnkan ni wọ́n lọ rèé mú Chukwuma Soludo nínú àtẹ̀jáde kan èyí tí agbẹnusọ ti Káyọ̀dé òní ti Ṣẹ́gun òní tí ó sọ jáde ọ̀gbẹ́ni Yẹmí Àròkọ̀dáre ló sọ pé àwọn tó jẹ́ olórí inú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dọ̀ àwọn ó ní kí wọ́n rí dájú o pé ìpinnu tí wọ́n fẹsẹ̀ múlẹ̀ ojú ẹnìkan lè mọ̀ dà ojú ẹnìkan lè mọ̀ sùn ṣùgbọ́n kí wọ́n ṣe ń tọ́tọ́ ni o kí wọ́n sì dájú pé gbogbo àwọn tó lẹ́nu nínú ẹgbẹ́ òṣèlú PDP ń là wọ́n fa ojú wọn mọ́ra o wọ́n ní àwọn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nínú bí nǹkan ṣe ń lọ nínú ètò ìdìbò tí ń lọ ní ìpínlẹ̀ Anambra wọ́n ní àti ìlànà táwọn yẹn fi ń dìbò ọ̀dájú sáká ọ̀dájú sákásáká wípé gómìnà Obiano àti Abga láwọn tó ṣe pé wọ́n mọ̀ pé nǹkan ti yìnrìn mọ́ wọn lọ́wọ́ nínú ètò òṣèlú ní ìpínlẹ̀ ti Anambra orí wọn wá pé wọ́n wò pé táwọn ọba sọ ṣe ó ṣe ṣe kí ọṣẹ ó yí àwọn nípa ẹja lọ rèé mú ẹni torí ẹ gbé e, tí ẹ kú ò lè ya lórí hmm. lábala rẹ táwọ rẹ kájúlù táwa ló ń tọ̀hún Onichukuma Soludo ni wọ́n fà kalẹ̀ ẹ rí bí ṣe ń ta wọ́n bí agbọ́n lọ nínú ètò ìdìbò yìí ẹ wò ó ẹ lo òye ni o ẹ mọ̀ fi ta tẹ́tẹ́ o ẹni agbára ẹ̀ bá ka torí ẹ̀ bá gbé ní ẹ fà kalẹ̀ nípínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀ṣun. tọ́ ọ̀rọ̀ lórí ìpínlẹ̀ Anambra náà la ṣe wà àti ìyìn sẹ̀ bẹ́ẹ̀ la sì ti ìyìn jẹ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ èyí tó sì ń lọ lọ́wọ́ ń bẹ̀ wọ́n ní ẹ̀ràbọ̀ ẹ̀bùta ẹ̀ràbọ̀ ẹ̀sẹ̀bẹ̀ àti nǹkan nǹkan míì bẹ́ẹ̀ <laughs> àti ìbọn rèé àdá rèé fọ̀kan mú <laughs> ìpínlẹ̀ Anambra ọlọ́run kó ṣàánú o wọ́n ní bí ètò òdìbò yìí ṣe bẹ̀rẹ̀ ibi tó dédé dúró èyí tí kò conclusive tí ó wà conclusive finally lónìí tí wọn ò dì tán tí wọ́n di àdìkún ẹ̀ lónìí wọ́n ní kọ́lọ́run kó dákun kó gbà wá kó ṣàánú kó sì jẹ́ kí ààbò rẹ̀ àti ìṣọ́ kó dájú lórí gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ní fíìmù tó lágbára ṣeé ṣe kó ṣẹlẹ̀ lónìí ní ìpínlẹ̀ Anambra ìdí àtìtúmọ̀ kò sékòyẹ̀ lórí pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ti sọ̀rọ̀ People's Democratic Party wọ́n ti sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn méjèèjì ń ṣe wọ́n ń di ọ̀rọ̀ sí orí adíjedukọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo wípé gbogbo ọgbọ́n tí abga ń dá ẹgbẹ́ alákùkọ pátá ńlá wọn ti rí afẹ́fẹ́ ti fẹ́ àwọn ti rí ohun tẹ́dì ẹ̀ fi ń ṣègbọ̀nsẹ̀ wọ́n ní kò háburú kò bàjẹ́ náà ni gbogbo ọgbọ́n tí wọ́n dá sí lọ́tún dá sí lọ́sìn àṣírí ó padà tú ní ìjọba àbílẹ̀ Ihiala wọ́n ní àwọn ti gbé gbogbo rẹ̀ wò sọ́tún sósìn ìjọba àbílẹ̀ kan tó jẹ́ pé ó fi gbogbo àwọn ìjọba àbílẹ̀ tó kù nílò gbòlògbò ní Ihiala wọ́n ní ìbò bẹ̀ lásán ó tó gbé èèyàn wọlé pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí o tí kùrukùru ò bá tún bojú ọ jẹ́jẹ́ tí inconclusive ò tún di another inconclusive ó ṣeé ṣe kí ìbò náà tàbí ipò gómìnà kó já mọ́ ẹnikẹ́ni lọ́wọ́ nínú gbogbo àwọn adíje dupò wọn nítorí ẹ̀ kí Sòlúdò Máyọ̀ àwọn tí ó kù náà kí wọ́n má sọ̀rọ̀ ìtínú àtòbí o àtòbí o wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí o àwọn èèyàn mọbi tí wọ́n tẹ̀ ẹ́ sí nítorí wọ́n ti rí wàhálà tó wáyé kọjá láwọn ìjọba àbílẹ̀ wọ́n ní ṣé bá a sọ fún yín tí àríwá ìdẹ́milẹ̀ nígbà wọn fi bá ètò òdìbò bẹ̀ débì kan kó tó di pé àjọ elétò òdìbò sọdúnmọ́ ẹ̀ pé àhà ètò òdìbò yìí ẹgbẹ̀rún mẹ́wàá ó lé díẹ̀ àwọn èèyàn tó dìbò mẹ́ àwọ̀gilé wọ́n ní ẹni tó jẹ́ aṣojú àjọ elétò òdìbò tó wà ń bẹ̀ nígbà wọn kéde pé wọ́n wọ́gilé ètò òdìbò bẹ̀ wọ́n ló sì dákú gbọ̀nrẹ́gàdán wọ́n ní ohun tó yà lẹ́nu náà ni pé àhà kí ló dé tí wọ́n ṣe wọ́gilé àbájáde èsì ìbò bí tó sì jẹ́ pé ọ̀kan lára àwọn ibi tí ẹgbẹ́ òṣèlú APC àti PDP táwọn wò pé àwọn gbélé tún rọ́wọ́ mú ni báwọn méjèèjì ṣe ń fà ń fà ń fà pé àgbà ti yí ìbò jìnnà iná ló sún báwọn débi ọ̀rọ̀ ti ẹ̀ràbò ẹ̀bùtà ẹ̀ràbò ẹ̀sẹ̀bẹ̀ wọn ní ṣáà kò burú bàjẹ́ tí wọ́n bá di tòní tán àdínkù ìbò òní níjọba ìbílẹ̀ Ihiala táwọn ò bá e wọlé APC ní bóun ò bá wọlé PDP náà ní bóun ò bá wọlé a padà sí ilé ẹjọ́ ni a wà á dálẹ̀ a tún ṣà kí kálukú wá mọ̀ ń bára ẹ̀ ẹni tí í ṣe alábòójútó àti alága fún ẹ̀ka ètò ìròyìn àjọ elétò ìdìbò lágbọ́nrin bẹ̀rùn Festus Okoye òun sọ̀rọ̀ ó ní kò burú kò bàjẹ́ ohun táwọn sọ náà ni pé ètò ìdìbò náà yóò lọ kò sí báyọ̀báyọ̀ kò ní sí wọ́n yíbò ìrabò tàbò ẹni tí ó wàá gbé àpótí ìbò mọ́ àwọn afẹ́ mọ̀ ṣùgbọ́n ibi tí àwọn àbòsí ètò ìdìbò bá gbé wáyé ń ìyún ò pé ká má wọgi lé o láti lè rójú tu ibi tá à ń lọ gan nísàn kẹ́nikẹ́ni wà torí irú rẹ̀ kó wá máa dún mọ̀ọ́rú mọ̀ọ́rú dúnkokò dúnkìnìún májò elétò òdìbò kùkùté làwọn o ẹni sì mí kùkùté ara ẹ̀ ní omi wọn ni àwọn ṣetán àti ṣètò òdìbò tí ò ní ní bayobayọ́nú àdìkún tó lónìí bó bá ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn ó ṣe gbé èsì ìbò rẹ̀ jáde nítorí pé àwọn eléyìí la fi ń gbáradì fún ètò òdìbò ńlá tó wà níwájú tó ń bọ̀ lọ́dún 2023 àtàwọn ètò òdìbò ìpínlẹ̀ míì tá a kò kó tó dìgbà náà àmọ́ níta wa kò sẹ́nikẹ́ni tó lè mì wá wò nínú ọ̀rọ̀ ètò òdìbò yìí ọ̀gángan ọ̀nà tálákè sọ ni o bẹ́tò òdìbò bá ṣe wáyé ńlá gbé kalẹ̀ gbogbo adíje dupò mọ́ ti yọ ìhí àlà ètò òdìbò tó lè mú kí ẹlòmíì kó rẹ́rìn-ín àrín fọwọ́ fi ìgúnpá sọ̀gírí ni ètò òdìbò àbájáde ibẹ̀ ó sì lè mú kí ẹlòmíì kọ́lọ̀ wá apẹ̀rẹ̀ síwájú tí ó máa ṣe ti bí sí wọn ni ibi tí nǹkan dé dúró yìí olórí ti ń dorí rẹ̀ mú ọ̀tún ń le pé tèmi ni ó ṣe òsì ń le pé tèmi ni ó ṣe tààrin ń le pé tèmi ni ó ṣe ẹjẹ́ ó dọwọ́ alẹ́ àmọ́ ohun tó olúkálukú wọn ẹ lọ sójú ewé kẹta ìwé ìròyìn The Punch. ní ìpínlẹ̀ Èkó lórí ilé alájà mọ́kànléní ogún èyí tó wó níbẹ̀ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó wọn ti ké sí gómìnà babájídé sanwó-olú pé kó san owó gbàmọ́bínú fáwọn mọ̀lẹ́bí àwọn tó fara kó tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn ní ìlú èkó nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ nulẹ̀ lánàá òde yìí àwọn asòfin ni wọ́n pàrọwà fún gómìnà babájídé sanwóolu pé kó pa láṣẹ fún gbogbo àwọn lájọ-lájọ tọrọ ọba kan látàrí à ń kọ́lé à ń gbé ilé kalẹ̀ káàkiri pé wọ́n ń tẹ̀lé àwọn òfin àti ìlànà léyìí tí ọba yẹ wọn tó bẹ́ẹ̀ sì ni fi ọkọ̀ halẹ̀ níbẹ̀ ilégbèmọ̀ asòfin náà ni wọ́n pa ẹnu ọ̀rọ̀ ń dé lórí àbá etí núrẹ́nì àkẹ́sàyà láti ẹkùn ìdìbò Mushin one tó gbé kalẹ̀ lánàá òde yìí wọ́n ní àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ilé wíwò yìí tí wọ́n bá rìn wọ́n ti lé mẹ́rin ní ogójì Akínsàyà òun lòún jẹ́ alága àánú ilé lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe ètò ìlú àti ìdàgbàsókè àárín ìlú pẹ̀lú ìgbèríko ní inú ilégbèmọ̀ asòfin ló sọ pé ó ti ń di gbẹmọgbẹmọ o kódà ó ti ń di ìsọnù fún ìpínlẹ̀ Èkó lórí ìṣẹ̀lẹ̀ ilé wíwó wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìní wọ́n ti ń sọ̀rọ̀ bí awuyewuye látàrí pé àjà mẹ́ẹ̀ẹ́dógún péré ni wọ́n fọwọ́ sí fún àwọn tó ń kọ́ ilé yìí ṣùgbọ́n àfi bí wọ́n ṣe fòfẹ́ rẹ̀ tí wọ́n ń kọ́ lọ sí àjà mọ́kànléní ogún tí wọ́n sì sọ pé àjọ lẹ́yìn tí ó buwọ́ lù èyàn LASPA kí ó bóde kọ́ wá ṣe àlàyé ẹnu rẹ̀ bí nǹkan ṣe lọ ilégbèmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó wọ́n ní ọ̀rọ̀ yìí ibi tó káwọn lára dé wọ́n ti sọ wípé ilé wíwó kan lè tó ṣẹlẹ̀ ní Lẹ́kí ní November six November two thousand and six ilé alájà márùn àti ilé alájà mẹ́ta tó náà wó ní ìtàfájì ní èkó ní Lagos Island ní twenty sixteen pẹ̀lú àwọn míì náà tí ọ̀la kọ́lẹ̀ tí kàn ń wó nígbà tó bá wò ó wọn ní ilé ìgbìmọ̀ asòfin ló sọ pé ọ̀rọ̀ yìí ó ti wá ń já sí àbùkù o pé àwọn lájọ̀lájọ̀ tí ọ̀rọ̀ kàn tí wọ́n máa lọ ṣe àyẹ̀wò lórí àwọn ilé tí wọ́n bá ń kọ́ tàbí tí wọ́n fún wọn ní ìwé ẹ̀rí pé kí wọ́n máa ṣe iṣẹ́ wọn dópin wọ́n nítorí pé láti bá a yẹ àwọn ìṣẹ̀lẹ̀ búbá ìsílẹ̀ kọ́mọ̀bà mọ̀ wáyé ní gbọmọgbọmọ òun náà sì ni wọ́n ní àwọn ṣe àlàyé pé àwọn tí wọn ò kojú òṣùwọ̀n tó tí wọ́n ń gbé ilé fún àti àwọn nǹkan léyìí tí kò gbé wọn tó tọ́jú àwọn èròjà ìkọ́lé tí wọ́n ń lò wọ́n ní yọ wà lára tí ń fa irú ìṣẹ̀lẹ̀ burúkú yìí. Hmm. Hmm ọlọ́run kó sàdákun kó ṣàánú wa lórí àwọn ìṣẹ̀lẹ̀ àjálù báyìí o ọlọ́run bá a dáwọ́ ibi dúró lórílẹ̀‐èdè nàìjíríà àwa akọ́ṣẹ́mọṣẹ́ náà ẹ dákun o ojúlówó àwọn nǹkan tó yẹ ká fi kọ́lé ni ká fi kọ́lé ká sì máa fi àwọn kò yẹ yín àwọn ti bí se ká máa fi báàgì sìmẹ́ǹtì kan ká máa fi po oríṣiríṣi nǹkan pọ̀ ẹ já lọ ọ̀rọ̀ kan jáde wá ah, ìgbà mo àkòrí náà mo kàn ń wò pé bóyá n ò rí dáadáa mo tún tú gàgá mi wò ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn apòògùn ńlẹ̀ yìí ìyóhun Pharmaceutical Society of Nigeria PSN ààrẹ wọn máàsí Sam Ohuabunwa ọmọ sọ̀rọ̀ lánàá yìí pé tọ́ mo fẹ́ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2023 ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn apòògùn náà ló sọ ọdún mọ́ pé àsìkò tá a wà yìí ẹ̀yà àgbò ló kàn òun gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ apòògùn nílẹ̀ wa Nàìjíríà òun ó sọ̀kalẹ̀ lórí àkàsọ̀ ti apògùn òun ó sì lọ díje dupò fún ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí nítorí pé ẹ̀tọ́ ẹ̀yà Ìgbò ni wọn ò sì gbọ́dọ̀ fi du àwọn nínú ètò ìdìbò gbogbogbò tó ń kànkùn ètò ìdìbò abẹ́nú tó wáyé láàrin ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Abia wọ́n ti wọ́gilé wọ́n ní ètò ìdìbò kú ètò ìdìbò ni wọ́n ṣe ń bẹ̀ fún ìdílé wọn tẹ̀lé àwọn sóra kan wọ́n wọ́gilé yùn àmọ́ ọ̀rọ̀ yìí èyí tó tún fani mọ́rọ́ọ̀sì bí èdè elédè ń rèé o gbàgede ojú ewé kẹwàá ìwé ìròyìn Vanguard ń ìròyìn wà wọ́n ní lọ́dún 2023 àwa ṣetán láti gbé Bọ́lá Ahmed Tinubu lọ relé ẹjọ́ a sì fi ojú Bọ́lá Ahmed Tinubu rí mọ̀ bo torí kíni tí Bọ́lá Ahmed Tinubu tó bá kọ̀ tó bá lóun ò ní díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà kò fọ́ ni o ni ìròyìn yẹn ń sọ àwọn àgbárí ẹgbẹ́ kan tó ń ṣe àtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Tinubu olùdarí wọn director general sí Tinubu support organisation TSO Aminu Suleiman ńlọ́mọ bẹ̀rẹ̀ sí dúnkokò dúnkìní wọn àtòwọn àtàwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ pé àwa o àṣetán àti gbé Bọ́lá Tinubu relé ẹjọ́ tí ò bá fẹ́ díje dupò láti díje dupò ààrẹ lọ́dún 2023 nígbà tó ń sọ̀rọ̀ ó ní gbogbo nǹkan tó wà nílẹ̀ lásìkò tá a wà yìí Bọ́lá mẹ́ẹ̀ẹ́sì Tinubu ó ti ṣiṣẹ́ takuntakun sílẹ̀ si àwọn iṣẹ́ rere tó sì ti gbé ṣe àsìkò tó kóun náà wá lọ sí orí àpèrè náà kó wá tukọ̀ rẹ̀ ẹ sì mọ̀ yí pé iṣẹ́ tá a bá fi rán ni kò lè dàbí èyí tá a jẹ́ fúnra ẹni wọ́n ní fún ìdí eléyìí ní Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ṣe ní ni wọ́n ṣe ń sọdún pé Bọ́lá mẹ́ẹ̀ Tinubu dandan láàní o ó gbọ́dọ̀ díje dupò òun ò fẹ́ gbẹ́pẹ́ torí gbà wọn afọwọ́kan kejì ló wá sọ pé òun ò díje dupò mọ́ kọjọ́ nínú iṣẹ́ kan tí wọ́n tún fi ṣe rán gómìnà adégbòyèga oyètọ́lá gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun nígbà tóun náà tún sọ̀rọ̀ akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà léè tó lọ ṣojú fún wọlé oyèbánjí nígbà tí òun náà ṣàlàyé ọ̀rọ̀ ó ní tá a ní parọ́ ní ọ̀tàn ra ẹni jẹ́ o bọ́lá mẹ́ẹ̀ tinubu ó ní ìfẹ́ orílẹ̀-èdè nàìjíríà lọ́kàn ó ti fi àtàárọ̀ àtọ̀sán àtìrọ̀lẹ́ mọ́wọ́ àsìkò tó wà yìí ó ti fi sin orílẹ̀-èdè nàìjíríà tó sì fi ìfẹ́ hàn yí pé no tá a bá ń sọ̀rọ̀ nípa ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ó jẹ́ nǹkan kan tó mú mú láyé òun ju nǹkan míì lọ wọ́n ní látìgbà tó ti wà gẹ́gẹ́ bí gómìnà ńpínlẹ̀ èkó ń gbòó kúrò ńbẹ̀ àwọn tó fà síbẹ̀ wọ́n ṣe é re ó tún gbé gbìyànjú ṣàtìlẹ́yìn fún àwọn tó ń díje dupò ààrẹ ààrẹ tó débẹ̀ náà wọ́n rí iṣẹ́ takuntakun pé bọ́lá mẹ́ẹ̀ kò sẹ́yìn kò dẹ̀yìn lẹ́yìn ìlọsíwájú orílẹ̀-èdè yìí kí ló wá dé tí Bọ́lá mẹ́ẹ̀ Tinubu yóò wá sọ pé òun ò ní díje dupò mọ́ wọn ni àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan náà ti ń bẹ nílẹ̀ òkèrè àwọn náà ti sọ pé tọ̀ àwòsọ̀tún àwòsọ̀sìn aṣọ tó kángun ségun náà ń pè ń jẹ̀pẹ́ ẹni ó tún jẹ́ pé ó ní irú nǹkan tí àwọn nílò láti lọ tukọ̀ ààrẹ òun náà ní Tinubu fún ìdélé òun làwọn ọ̀gbárẹ́kẹ́ ti o àmọ́ o tí Tinubu bá wà lóhùn ní díje dupò àgbèrè ilé ẹjọ́ ìgbésẹ̀ táwọn ó gbénu ẹ lọ tààràtà sí ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. kàkànṣe kí n kàkànṣe kàkànṣe. all right mo gbéra pa mo gba ìpínlẹ̀ Ondo lọ o ṣeun àbọ̀wọ̀ ìbá bíbẹ̀ ta <laughs> ó dọwọ́ ó dọwọ́ lọ <laughs> ní ìpínlẹ̀ Ondo fíìmù kan náà rèé tó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ wọ́n ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ondo wọ́n ti bẹ̀rẹ̀ sí í sọkò bákùngbé ọ̀rọ̀ síra wọn látàrí bí ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ondo dókítà Olúṣẹ́gun Mímíkò bó ṣe gbérapá tó sì gbé kẹ̀kẹ́ ó diwọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ti PDP ìlọ tí ó lọ síbẹ̀ wọ́n ní ìṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí sọkọ̀ bákùngbé ọ̀rọ̀ tíra wọn pé kò tiẹ̀ níbùjó kankan bó ṣe ń fò sọ́tún ni ló ń fò sósìn wọ́n ní ìgbà tí PDP ó sọ̀rọ̀ PDP níta ni mímí kò tá mọ̀ táwa sì mọ̀ dájú yìí ọmọ inú ọgbà ni wọ́n ní àwọn iṣẹ́ rere tí mímí kò ti ṣe rí ó ní APC rò pé bóyá ọ̀dọ̀ àwọn ní ń bọ̀ ni wọ́n ní ṣùgbọ́n gbà tí ọmọ ọlọ́mọ bàbá ń bàbá ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn tó dénú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ha ń ló ṣe wọ́n pa ṣé nǹkan ò ti ṣe ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo báyìí wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe wá ń lọ yìí o bí wọ́n ṣe ń kí káàbọ̀ lákùrẹ́ ó ní mímí kò sọ ọdún ẹ̀ pé ìgbérapá òun bó ń ṣe kúrò nínú Senate Labour Party tóun dé sínú ẹgbẹ́ òṣèlú PDP torí bá méjì kọ ilé òun lòun padà sí ni òun sì wo sàkún pé kájọ pawọ́pọ̀ kájọ ṣe ṣùgbọ́n lákùrẹ́ nígbà tí alukoro ẹgbẹ́ òṣèlú PDP ó máa sọ̀rọ̀ ńbẹ̀ ọ̀gbẹ́ni Kennedy pèrètè òun sọ ọdún ẹ̀ ẹgbẹ́ òṣèlú APC inú ló ń ta wọ́n àìkàntà ọjà ni wọ́n fi ìkanra rẹ̀ májè ó ní gbogbo bí ẹgbẹ́ òṣèlú ṣe ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣe wá ń sọ bákan òbòkó rán danrandan káàkiri sí mímí kò wọ́n ní ẹ fi wọ́n lẹ̀ ó ń bọ̀ wáyé wọn o ètò òdìbò ni ó sọ báàpù lẹ́bùrú olúkálukú bóyá mímí kò bóyá ẹgbẹ́ wọn ni bóyá mímí kò kì í ṣẹgbẹ́ wọn àmọ́ APC náà wọ́n ní wí tèmídèmí ó ń tọ̀hún sọ tiẹ̀ kó tó lọ ni APC náà sọ̀rọ̀ tiwọn wọ́n ní alága ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni adé adétìmẹ́yìn ló sọ̀rọ̀ ó ní kí ni í ṣe àwọn eléyìí òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ àṣà àti òníkan mímí kò ó wá sọ́dọ̀ wa kò wá sọ́dọ̀ wa ó ní oyún rárá ti bí ni kò ná àwa ní kólóbó mímí kò sí lọ́dọ̀ wa agbákàákà ẹ bá wa lè jọba tó wà ń pò àwa sì lé APC tó wà níjọba ní ìpínlẹ̀ Ondo yìí ó ní kílẹ̀ wá ń dara yín láàmú fún wọn ní àwọn òjò ohun kankan o ibi ohun mímí kò kó lọ mímí kò wá o kò wá o ẹgbẹ́ òṣèlú APC sámsán sámúsámú ńlá fẹsẹ̀ méjèèjì wọlẹ̀ gidigbala dúró gedegbe ọdún 2023 ńkọ̀kùn olúkálùkù ó mọ̀ bóyá mímí kò ńlọba lóńdó ni tàbí ẹgbẹ́ òṣèlú APC lójú lọ. ajá ọba ìmọ̀lẹ̀ ti dé o wá sí ìwà yìí bukadi amadu wasiu ansan nanu sí ọba ìmọ́lẹ̀ ó yá ó máa mìlú ìbàdàn ọba ìmọ́lẹ̀ dé la kọ́kọ́ album launch record ti tuntun pé akọ́lé ẹni eré adola láyẹlẹ kejì a tún máa fàmì ẹ̀yẹ dáhùn alátìlẹyìn wa lọ́la lọ́jọ́ sátidé november thirteen ọdún yìí m square multipurpose hall tó wà ń jagun bus stop àtúnlọ amúlòkọ akẹrẹ road ìbàdàn ló ti máa wáyé o aago mẹ́wàá rọ̀ láti bẹ̀rẹ̀ fún wasi sí ọjọ́ náà ni alhaji abdul basit kati bíbá lọ àpẹẹrẹ anabi fada dídẹ ni sheikh alhaji ìsì àkàdì ọ̀nà sẹ́wù. olùfilọ́lẹ̀ àgbà ni. sheik alajabi wahab yanda ọmọdún àgbà. eléré wa lọ́jọ́ yẹn ni. ajabi láti forí yọmi kéde. mc wa lọ́jọ́ yẹn ni. mr sports ìlú mọ̀ká pírísẹ̀tà ti pàjù wa. àwọn òṣèré oní tíátà tó ń bọ̀ ni. wọ́sí akíọ́lá. ọ̀nà yẹ̀yí gbé. ibrahim tata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkàrà ọ̀pẹ̀mẹ́rin five thousand naira ní sísàlá ti wọlé. àkàrà ti wà ní m square multi purpose hall asọ́lọ̀. àti ní shop two gate two ajá ìbàdàn. amárè

hafsat ọlọ́ládé àyìnkẹ́ bàdà alhaji bàdà ń dúpẹ́ lọ́wọ́ gómìnà àti igbákejì wọn àwọn adájọ́ àwọn agbẹjọ́rò tó fi dórí àwọn agbẹjọ́rò àgbà sars àwọn ajagunfẹ̀yìntì ọ̀yọ́ state commissioner of police ìyàwó igbákejì gómìnà olórí olúbàdàn àwọn ìyàwó gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tó ti lọ àtẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa ààrẹ mùsùlùmí ilẹ̀ yorùbá àwọn adarí ẹ̀sìn islam àti ti kìrìsìtẹ́nì the senators muslim community olúyọlé estate ìbàdàn àti tìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ gbogbo ẹgbẹ́ ẹ̀sìn islam àti gbogbo èèyàn pátá rárá ẹ ṣeun kí ọlọ́wọ́n bá Allah wa dúpẹ́ fún yín. bẹ́ẹ̀ là ń bẹ́ẹ̀ kó ṣe àlékún ìkẹ́ òun ìgẹ̀ rẹ̀ lórí màmá wa alájà Hafsat ọlọ́ládé àìkẹ́ bàdà bàbá wa alájì mudasir àtẹ̀dábàdà wa ní jazakumullahu khairan. ǹjẹ́ ìwọ ṣì ń wá admission sí yunifásitì bí? tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàbù lọ́dọọdún ti sú ọ? má banújẹ́ rárá wá darapọ̀ mọ́ wa ní Precious Cornerstone University fún advanced level bíi IJMB àti JUPEB láti wọ two hundred level ní yunifásitì tó bá wù ọ́ èsì ìdánwò bíi waec neco gc tàbí naptep ló nílò láti fi darapọ̀ mọ́ wa ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa o kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásítì tó bá wù ọ́ a ní hostel accommodation tó yọrantí ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá a ní àṣẹ àwọn alákòóso fún ṣíṣe ijmb àti jupep program lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní precious cornerstone university ọláògùn street old ife road ìbàdàn yọ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ́ whatsapp wa sórí àwọn nọ́mbàs wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four PCU advanced studies ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà fire for fire ní kẹ́ẹ̀fì fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kù èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá mẹ́wàá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sáyé kódà kó kọjá tó má gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀kẹ́ ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé dé revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out mọ̀lẹ́tẹ̀ ìbàdàn pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbó kàn lọ́rọ̀ reverend carl menzoni láti norway reverend isaac ọmọlẹ́yìn apostle paul alenuga reverend gbẹ̀ngà kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣe olúwa lónìí bísí reverend pf and reference co ọwá lólùgbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán jẹ́ kí má jẹ́ mu sọ̀rọ̀ lórí mi ọlọ́run sáà mú sóòlù bàbá mi jẹ́ kí máa jẹ́ mu sọ̀rọ̀ lórí mi. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan gbogbo ayé ló ti ń gbọ́ kìkì ẹ̀ wọ́n ti ń lọ wọ́n ti ń bọ̀ láti pàṣẹ you fit fly ẹ̀hẹ́n lọ́tẹ̀ yìí November thirty sí December six ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá àbíyè prophet and lady evangelist Fúnṣọ́ àti Adéjọkẹ́ Àkàndé tó fi mọ́ evangelist Tóyọ̀sí Akínyá ló máa léwájú àwọn ọmọ ọlọ́run láti lọ gbàdúrà lórí òkè Mount Nebo pẹ̀lú àyè tí kẹ̀kẹ́ iná ti gbé Èlíjà lọ sókè tó fi mọ́ odò Jordan tá a ti ṣèrìbọmi fún Jésù àti ọ̀pọ̀lọpọ̀ àyè tó a dárúkọ nínú bíbélì tó wà lórílẹ̀‐èdè Jordan ìwọ ni kó o má gbẹ̀yìn o láti forúkọ sílẹ̀ báyìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn fún àlàyé ẹ máa pe zero eight zero two five two four nine two eight zero ẹ wá ẹjẹ́ àjọlọ gbàdúrà lórílẹ̀‐èdè Jordan ní November thirty sí December six you fit fly là ń bá lọ káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò dènà àìsàn ju ká máa wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ilé ìlera rẹ ṣe pàtàkì ẹ bá mi hallelujah ogun ti ṣẹ́ o mo ti bọ́. <laughs> Dynamic Gospel Ministry International ló tún gbé àkànṣe ìyẹn alágbára kalẹ̀ a night of mega praise concert fourteenth dextology edition alẹ́ thursday eighteen november ọdún yìí gangan ni o aago mẹ́sàn-án lẹ́nu red carpet máa bẹ̀rẹ̀ kótó dípẹ́ máa wọnú ìyìn laago mẹ́wàá alẹ́ light of christ church international aládùúrà aka church ńlá odò ọ̀nà oríta challenge ìbàdàn ló ti máa wáyé o àwọn tó máa fi orin ẹ̀mí fawọ́ ọlọ́run sọ̀kalẹ̀ ni evangelist dr yinka ayefẹlẹ mon evangelist dr bukola akíndéṣẹwẹlẹ jésù evangelist esther adé akínọlá ẹbọpẹ ọlá johnson aduke gold ìdòwú evangelist michael ọlágúnadé kàkàkí jésù pastor seun oyewusi oníwàásù máa wà níbẹ̀ láti minister reverend doctor ao oyèkàmí lolùgbàlejò evangelist gbẹ̀ngà ọmọtayọ lọ́lọ́run fi ràn yín rán láti máa gbé àkànṣe ìyìn yìí kalẹ̀ agbára tó wà nínú yìí ó fẹ́ ṣẹ́gun fèmí àti ẹ̀ a night of mega praise concert ní kátijọ́ fìyìn fọlọ́run lálẹ́ thursday eighteen november ọdún yìí aago mẹ́wàá lè la máa bẹ̀rẹ̀ light of christ church international ní odò ọ̀nà oríta challenge ìbàdàn nínú àkànṣe ìyìn tọdún yìí ìtọ́rí àánú tún máa wà fún àwọn opó àtàwọn tó ń wojú ọlọ́run fáwọn nǹkan mi míì zero eight zero eight two two eight five five two eight ìyìn tọ̀tẹ̀ yìí máa bí testimony lórúkọ Jésù. Muhammadu sallallahu Muhammadu sallallahu Muhammadu sallallahu alayhi wa sallam. <laughs> Rasulullah Adéwálé Kariola oníṣẹ́ lábàámà. Sallallahu alayhi wa sallam. Mawulidi Nabi yìí. Àtijọ́ kọ́ àkànṣe àdúrà. Báṣe máa ń Níjọ wa Daftimoni General. Lábẹ́ bàbá wa. Fadila ti ṣe é. Kalaji Amadu Tijani Murtadio Fasasi. DBZ. Tọ́dún ìtumọ̀ wáyé pẹ̀lú ògùn ọlọ́run lọ́jọ́ Sátidé Nùfẹ̀mbà thirteen ọdún yìí. Masjid Marfa Ẹ̀rùn Ìbàdàn látún ti máa ṣe. Aago márùn-ún ìrọ̀lẹ́ la ó ti bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì kẹlẹ́ dala. gbogbo muridi murida. mọ̀mìnì mọ̀mìnà la pè kẹ́ wa kájọ yayọjọ ibi ànábì. pẹ̀lú jọ dafsemani jẹnẹra. kọjọ sátidé ọjọ́ kẹtàlá oṣù kọkànlá nùfẹ̀mbà tẹ́tì nọdún yìí. a máa retí yín o ma sara. yọ̀fọ̀ muhammadu kò bá níláàrí yóò lẹ́kùn lálùbárí kàṣẹ́ ìkùn bára àmọ́ yìí ní ìsàbàbà gbọ́ngbọ́n wa. ajá balẹ̀ ajá balẹ̀. kò ṣeé tami kò sì ṣe é fomi là àmọ́ ṣe é tami sí ó ṣe é fomi là àwọn ò ní tami sí ni àwọn ò ní bomi là ni. talking you are. yes ah kí ló ṣe kí ló sọ talking you are. talking you are. talking you are talking okay okay wọn náà rí kan sọ. <laughs> ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ tí Ògùn níbi tí gómìnà wọn níbẹ̀ Dàpọ̀ Abíọ́dún tó ti sọ pé ẹnikẹ́ni tó bá jẹ́ kọ́lékọ́lé tàbí àwọn kọ̀ǹgílá tí wọ́n bá gbé iṣẹ́ fún bẹ̀ tó ṣe àjàbàkú ẹ̀wọ̀n ní ń lọ. Hmm. gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn ó ti ṣàlàyé pé ìṣàkóso tó ń kò ní gbèrègbè mọ́ àti pé ẹnikẹ́ni tí wọ́n ti bá iṣẹ́ àjàǹbàkù lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn kọ̀ǹgílá tàbí àwọn agbaṣẹ́ṣe tàbí àwọn kọ́lékọ́lé tí ó ń kọ́ àjàǹbàkù iṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ọkàn ń fi ẹ̀wọ̀n ó ń fi ṣeré ni Abíọ́dún ló ṣàlàyé ọ̀rọ̀ náà wípé gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ kọ̀ǹgílá tí àwọn ẹ̀sùn yìí tí wọ́n ti kẹ́ mọ́ wọn látàrí lérí pé iṣẹ́ àjàmàkù iná ni wọ́n ń ṣe ó ní èyí tó a ti ṣe kò tí ì ṣe gbé ẹni ọba tó ń rò ó láti ṣerú rẹ̀ báyìí wọ́n ní onìkan ńlọrọrùn nílẹ̀ tó fẹ́ tọrùn ara rẹ̀ bọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ní sọ̀rọ̀ náà ní àná tí ṣọjọ́ ajé níbi ìjókòó pàdé kan bẹ̀ tí wọ́n ti ṣe ní inú ilé ìjọba lánàá òde yìí ó ní nǹkan tí ìjọba alábẹ́ tòun nípínlẹ̀ Ògùn táwọn ti ń rò lọ́kàn báyìí ni pé láti wá òfin kan táwọn ó gbé kalẹ̀ fún ẹ̀ka ilé kíkọ́ ní ìpínlẹ̀ Ògùn pé ẹnikẹ́ni tí wọ́n bá ti bá iṣẹ́ àjàǹbàkù lọ́wọ́ rẹ̀ yóò lọ ẹ̀wọ̀n ni ní dóòlè ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n sì wà látàrí kí wọ́n lè pa òfin mọ́ lẹ́ka àti ilé kíkọ́ ó la mọ̀ pé ẹlẹ́ran ara ní gbogbo wa àwọn tí ìtànjẹ ẹran ara tó bá fi mú tí wọ́n ń gba rìbá tó jẹ́ kí wọ́n máa gbójú sẹ́gbẹ̀ẹ́ kúò láwọn iṣẹ́ tí kò bá kú ojú òsùn ọ̀làwọn náà wọ́n lọ sí ẹ̀wọ̀n ni ó ní kò sí wọn jẹni lérè rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ tó lọ́wọ́ táwọn wá báyìí ó láwọn ò dájú pé gbogbo òfin táwọn ó gbé àwọn ó fi igun kan kún léètò yẹ pé ẹni tí ajé ìwà bàjẹ́ bá símọ́ lórí lórí àwọn ilé tí bá ń wó yìí kọ́sàtì ẹ̀rẹ́ wọn níjọ́ tẹ ìjọba lọ́rùn ó ní wọ́n mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ àpà wọlé àgbowó tabua kọ́ka wọn láwara ju ẹ̀mí àti dúkìá lọ ó nítorí pé àwọn ìlànà ń bẹ tó yẹ káwọn èèyàn tẹ̀lé ó ní ṣùgbọ́n owó táwọn èèyàn gbà kò jẹ́ kí ọpọlọ kó ṣiṣẹ́ dáadáa ó ní àwọn ìlànà tí wọ́n bá gbé kalẹ̀ tá a bá ti tẹ̀lé tó jẹ́ pé àwa gan ọmọ wa ọ̀nà ẹ̀bùrú láti rí owó ju iye tó yẹ ká jẹ lọ ajẹ́jú èrè àmọ́ pààyàn gẹ́gẹ́ bí gómìnà Dàpọ̀ Abíọ́dún bó ṣe wínú ó ní bẹ́ẹ̀ bá rí kọ̀ǹgílá ìgbàkúgbà ẹni tó bá ń lọ rèé ṣe inspection ó ní tẹ́ ẹ bá ti rí i pé ó ti ń di àdìkún èyùn tó ti ń ṣe dẹ́kìn tó ń dì lérí ara wọn láì tẹ̀lé ìlànà tó yẹ ẹ tètè pariwo ẹ̀ síta tó pé tó bá kó bára rẹ̀ tán yóò tún kó bá ẹ̀yìn náà. tọ hmm. ọ̀rọ̀ ló bóde yìí o fún gbogbo elétí tọmọ̀rọ̀ gbọ́ agbo òṣèlú tí ẹsẹ̀ mi àtọ́jú mi wà mo mà ṣì wà ń bẹ̀ náà àbọ̀bọ̀. bọ̀nsúwe. ẹgbẹ́ òṣèlú PDP hmm. wọ́n ní nǹkan sì ń rún bẹ́ẹ̀ o láti òkè lọ́hùn-ún wọ́n ní Uche Secondus ó ti mú orílẹ̀ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà supreme court hmm. ẹni tí í ṣe alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú pdp èyí tí wọ́n já bánà rẹ̀ níjó ní ìtún ni kó lọ jókòó nílé kọ́ sẹ́ńpẹ́ nítorí pé ó ti ṣe àwọn àṣemáṣe kankankan tí wọ́n ṣàkóso ẹ̀sùn rẹ̀ sí lọ́rùn ó di wọ̀rọ̀kọ̀tọ̀ ńgbà wọ́n gba kúrò lórípò wípé kó bọ́ sí ilé gbogbo bí nǹkan ṣe ń lọ uche secondus náà kò sùn bẹ́ẹ̀ ni ògo wípé àníṣe ìlétẹ́ ẹlẹ́mi ìlétí òtọ̀nà ni mo fẹ́ gorí àpèrè mi padà gẹ́gẹ́ bí ojúlówó alága ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n ti ń ṣe ìfànfà rẹ̀ bọ̀ ńgbò di ọjọ́ kẹtàléní ogún oṣù kẹjọ ọdún tá a wà ńbẹ̀ yìí wọ́n ní pẹ̀lú bí wọ́n ṣe gbéra wọn gba ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ lọ èyí tó wà ní ìpínlẹ̀ Rivers nílùú Port Harcourt àbálọ bábọ̀ rẹ̀ wọ́n ní ìwọ Uche Secondus lọ̀rọ̀ kúnlé kó fi àyè sílẹ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP láti gbé ìgbésẹ̀ míì wọ́n ní wọn ò tún da dúró ń bẹ̀ o ẹgbẹ́ òṣèlú PDP wọ́n tún lọ yẹ àgámọ́ alága ẹgbẹ́ yìí lẹ́sẹ̀ ní wọ́ọ̀dù rẹ̀ yìí pé tọ̀ àti lè lókè o ní wọ́ọ̀dù rẹ̀ náà kò já mọ́ nǹkan kan lásìkò tá a wà yìí ń lòun náà ṣe mọ fọkàn kejì pé kò ní burúburú kó má kẹ nìkan òun ní òun là látìlẹ́yìn òun náà kó òun àtà látìlẹ́yìn òun ẹja rẹ ilé ẹjọ́ àbálọbábọ ilé ẹjọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kó mà tún sọmọ náà fún un èròǹgbà rẹ̀ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní pé bóyá kí wọ́n wọ́gi lé ọ̀rọ̀ ètò ìdìbò ẹgbẹ́ òṣèlú PDP tó yóò wáyé léyìí tó tẹ̀lé ní oṣù kẹwàá ọdún tá a wà yìí ọgbọ̀njọ́ àti ọjọ́ kọkànlélọ́gbọ̀n Saturday àti Sunday èyí tó gbẹ̀yìn nínú oṣù kẹwàá ọdún tó ń ta wà ń bẹ̀ yìí ìgbà tó rí i pé èròǹgbà rẹ̀ kò tún wá símúṣẹ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn sọdúnmọ́ ẹ pé ìwọ Uche Secondus bí wọ́n ṣe fi ọ̀rọ̀ sí pé kò kávàrò lọ́jọ́ kò ń bẹ̀ ná tó bá wọn ẹgbẹ́ tí wọ́n fi ń fẹ́ dòye pé ọ̀dà o ọmọ wa náà ni ó ti ṣẹ̀ àti báwí ó sì ti fọwọ́ rẹ̀ síbi ọwọ́ gbé ẹjẹ́ àpè padà kó máa bọ̀ agbo ṣùgbọ́n pé padà máa bọ̀ agbo kì í ṣe bí alága o wọ́n ní nígbà tí wọ́n dé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn sọ di PDP ẹ lọ ṣe ètò òdìbò yín ìwọ Uche Secondus má dandan kú dánwò mọ́ o wọ́n ní kí apá ńlọ pé kò tẹ́ òun lọ́rùn wọ́n sì ṣètò òdìbò ńgbà wọ́n sì ṣe ètò òdìbò lọ ìyọ́chà ayú ó wọlé sọ bí elékòó gẹ́gẹ́ bí alága gbogbogbò àwọn ìgbìmọ̀ tó kù náà wọ́n yàn wọ́n àwọn tó wà fún àkàtà ìgbìmọ̀ amúṣẹ́yá àwọn náà ṣèpàdé àpérò tiwọn wọ́n ní ọ̀dà ńgbò bá di ọjọ́ kẹsàn-án oṣù kẹ ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún tá a wà yìí ìgbìmọ̀ amúṣẹ́yá yóò jókòó àpérò pẹ̀lú ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú PDP tuntun ìyọ́ṣà ayú láti mọ kíni kí wọ́n tiẹ̀ ṣe gan lórí ẹgbẹ́ òṣèlú PDP lórí Uche Secondus ṣọmọ wa náà ṣáà sì lè padà fà á mọ́ra àbí ká fi í lẹ̀ ṣé inú sì ń bi àbínú òbí mọ́ ṣé tara rẹ̀ ti rọ̀ àbí ò tí ì rọ̀ ẹni tí í ṣe agbẹjọ́rò rẹ̀ ọ̀gbẹ́ni Táyọ̀ Oyètìbọ̀ SAN òun náà kó àwọn ẹ̀rí máa jẹ́mi ṣó tiẹ̀ ó kó dàáta nígbà wọn fa gbogbo ẹ̀ lọ́sọ̀tún fa lọ́sọ̀sìn àbálọ́bábọ̀ ọ̀rọ̀ náà ni pé nǹkan padà ró wá pé mọ́ Secondus lára wọn wá ní gbogbo bí ń fà lọ́tún fà lọ́sìn Uche Secondus ní òun ò ní gbà ní sẹ́ẹ̀ ńgbọ́ bá yá ilé ẹjọ́ tó ga jùlọ ni ó bá wọn yanjú ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ n ló ti gbé ọ̀rọ̀ rẹ̀ yìí pé ọ̀dà ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà òun ni ó bá dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n ní alága tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn tó wà ń pò kó má ti yọ̀ láyọ̀ jù uche secondus náà kó náà má ti sunkún jìnnà wọ́n ní lórí ọ̀rọ̀ bó ṣe sọ pé wọ́n dún wọn du òun ní ẹ̀tọ́ òun ìṣọwọ́ bí wọ́n ṣe lé òun kò tẹ̀wọ̀n tó wọ́n láwọn méjèèjì ńgbà wọ́n bá dé ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà supreme court àmọ́ báàbò bí nǹkan bá ṣe ń lọ ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Rivers Yeson Wike wọ́n ní òun ló ṣe àtìlẹ́yìn fún Uche Secondos tó fi wọlé lọ́dún 2017 níjó ní wọ́n ní òun àti ẹ̀ gan-an lára tíélà èyí tó kó yọyọ kórìn kankan kì í ṣe pọ́ bàjẹ́ sáàrin wọn lásán ẹ́ńjì rẹ̀ náà kì gbogbo táyà rẹ̀ ló ti jù àárín àwọn méjèèjì gan kò gún mọ́ ẹ lọ yẹ̀ wò ojú ewé kejì ìwé ìròyìn The Punch ibẹ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wà nínú ìtẹ̀síwájú ìròyìn wa láàárọ̀ tòní ìròyìn kan mò ń wò ó ẹni ọba láǹfààní lólórí wò nínú ìwé ìròyìn ti Daily Sun tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ sunukun ni wọ́n pè é wọ́n ní èyí ni èdè tí ọmọ Nàìjíríà fi ń gbẹ̀mí ara wọn hmm. pé ọ̀pọ̀lọpọ̀ ni ó sì tún ń gbẹ̀mí ara rẹ̀ à kí ló dé ẹ lọ wò nínú ìwé ìròyìn ti Daily Sun page twenty ńlọ́wà ó lè fẹ́ máa jáyín láyà ni òjé kí mi ò fẹ́ ka ibẹ̀ ọ hmm. ojú mi ò ní kàkàkúkà. <laughs> ojú àṣẹ rí bi. tàwọn òde rọ́nà báyìí jáde agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olóṣèlú ẹgbẹ́ òṣèlú orílẹ̀-èdè Nigeria Conference of Nigerian Political Parties wọ́n ti kan sára sí àjọ olómìnira tó ṣe kò kárí ètò ìdìbò nípínlẹ̀ Anambra fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe tí wọ́n sì rí dájú pé ìfẹ́ aráàlú ó ti ń fojú hàn nínú ìbò tí wọ́n dì ń bẹ̀ àmọ́ pẹ̀lú ìkìlọ̀ tó lágbára ni pé wọ́n má jẹ́ kí èṣù ọ̀tàn wọn o láti lè ṣe bayobayo hmm. nínú ọ̀bà tó kù nínú ètò ìdìbò eléyìn àwò gédéǹgbé Conference of Nigerian Political Parties ìlọsọ eléyìn nínú ìròyìn míì tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ilé ẹ̀kọ́ ga yunifásitì tá a mọ̀ sí the Federal University Lọ́kọjà full wọ́n ní ó ti ṣe eh, iṣẹ́ takuntakun kan báyìí látọ̀dọ̀ àwọn aláṣẹ ibẹ̀ láti gba àwọn ọdẹ bíi ọgọ́ta wípé wọ́n fi wọ́n ṣe àfikún àwọn tó wà lẹ́ka ètò ààbò ní ibẹ̀ kí ètò ààbò kó lè bá a fi ẹsẹ̀ múlẹ̀ níbẹ̀ gíwánu ọgbà ilé ẹ̀kọ́ gíga Federal University Lọ́kọjà ọ̀jọ̀gbọ́n Ọláyẹmí Akínwùmí ló sọ̀rọ̀ náà jáde nígbà tí ó ń bá àwọn oníròyìn tí wọ́n jọ ń ní gbólóhùn papọ̀ ní inú ọgbà náà ọ̀jọ̀gbọ́n Akínwùmí ló ṣe àlàyé pé àwọn ọdẹ ọ̀dẹ tí ò tura lẹ̀ ń gbà kọ̀ọ̀kan bí ọgọ́ta wọ̀nyí ni àwọn gbà láti kún àwọn ọlọ́pàá àti àwọn civil defence lọ́wọ́ níbẹ̀ kí ètò ààbò kó lè bá àárín lẹ̀ fún àwọn tó jẹ́ olùkọ́ àti akẹ́kọ̀ọ́ àti dúkìá tó wà nínú ọgbà náà tó ń dojú ẹ̀ bọ̀. tọ omi rèé o ẹja rẹ gba àwọn kókó wọ̀nyí kó tó di pa lọ sí ojú ọjà mhm. Èkìtì Ọ̀ṣun ètò òdìbò sí ipò gómìnà tí ó wáyé nípínlẹ̀ méjèèjì lọ́dún 2022 òní ti ké sí ẹgbẹ́ òṣèlú PDP pé ẹ dákun dábọ̀ ẹ má jẹ́ atalúske o ẹni tí ó jẹ́ adíje dupò tí ó jẹ́ ìlú mọ̀ọ́ká òun ni ẹ fà kalẹ̀ o bẹ́ẹ̀ bá lọ kì ah, ṣe kì ṣe ó ti gbé ẹ ǹjẹ́ n fi tìsàlẹ̀ sí ngbà náà mm, mm. APC ní ìpínlẹ̀ Kwara wọ́n ti sọ̀rọ̀ sókè wọ́n ní Lai Muhammed Lai Muhammed òun pa irọ́ èmi kọ́ mọ sọ́ o ẹnu ọmọ ọ̀gbà mọ́ mi ẹ̀ pa ti bímọ o wọ́n ní ọ̀rọ̀ tí Lai Muhammed ń sọ lórí Abdulrasaq Abdulrahman tí í ṣe gómìnà ìpínlẹ̀ Kwara irọ́ tó jìnnà sóòótọ́ ni wọ́n ní bí Lai Muhammed ṣe ń fi àtàmọ́ mú àtàmọ́ ní gbogbo ìgbà àwọn ń sọ fún kò gbọ́ bẹ́ẹ̀ ni ó tún bọ́ sí gbangba wálé àníwájú àwọn oníròyìn ni ó tún máa fọ́n ta ta ta ta ta ta wọ́n nígbà táwọn wá ṣe kìlọ̀kìlọ̀ táwọn rí i pé ògbó làwọn náà wò pé ọ̀dà o wọ́n ní ẹja fún lẹ́sì tá a bá sọ̀rọ̀ òkè kó mọ̀ ọ̀rọ̀ tó ń sọ létí ẹlòmíì tó ń gbọ́ wọ́n lè rò wípé bóyá òótọ́ ọ̀rọ̀ ló ń sọ ni ìgbà tí wọ́n sọ̀rọ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara àwọn ni wọ́n sọ̀rọ̀ wọ́n ní Lai Mohammed ó sì wà nínú kó máa jẹ àgbọ̀nrín èsì lọ́bẹ̀ ọ̀rọ̀ ọdún 2019 ló sì tún sọ dàsìkò yìí pé òun lòun kó kalẹ̀ tí wọ́n fi ṣe ètò ìdìbò láti fi ṣàtìlẹ́yìn fún Abdulrahman Abdulrasaq gómìnà ìpínlẹ̀ Kwara èèwọ̀ tani pé èèló gan ní ń tọ́ ẹ lọ ṣẹ̀rí ọ̀rọ̀ lójú ewé kẹtàlá ìwé ìròyìn ti The Punch. ajá balẹ̀ ajá mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change télò ẹ̀ ni. <laughs> èmi màá ní télò ara mi báyìí. Ah, ìgbà o lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lórí lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama educon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama educon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh of ages kérubù sẹ́ra fún bible church kọ́ńbọ́ọ̀kì àràgbá yamuyamu ìsìn ọjọ́rú wednesday méje ṣílò èyí tó gbẹ̀ fọ́dún tá a wà ń bẹ̀ yìí èyàn seven wednesday ṣílò service láago mẹ́sàn-án òwúrọ̀ sáago méjì ọ̀sán bẹ̀rẹ̀ láti november seventeen sí december twenty nine lẹ́yìn ìgbà náà ni crossover and watch night service yóò tẹ̀lé lọ́jọ́ ẹtì friday december thirty first láago mẹ́sàn-án lẹ́ẹ̀tì ti dàgò kọ̀ọ̀rọ̀ ní rock of ages cns bible church ológẹ̀dẹ̀ estate new garage nílẹ̀ ìbàdàn lábẹ́ àkóso bàbá wa àti màmá wa apostle and prophetess co àjànàkú general overseer and spiritual moral in charge tòun tọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ọlọ́run mìíràn náà ni ó tún wà ń kalẹ̀ tàwọn olórin ẹ̀mí lọ́lọ́kùn òjèjì pẹ̀lú àkòrí àkókò ìkórè John four thirty five wọ́n ní gbogbo ẹni tó fomijé fúrúgbìn ó dájú wọn ó fayọ̀ ká àsìkò ìkórè rẹ̀ dé tiwọn náà yóò kórè ohun gbogbo tó tún kórè àdúrà tó ti ń gbà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún máa bọ̀ sínú ìjọ rock of ages cns bible church ológèdè estate new garage nílẹ̀ ìbàdàn níbẹ̀ lọ́lọ́run ó ti ṣe tiẹ̀ náà láṣẹ pé lọ́dún yìí seven wednesday shiloh service tó kẹ́yìn fún tọdún yìí ibẹ̀ máa ti kájọ àdúrà tèmi. ogun ọdún kẹ́sì náà kò lẹ̀ fire for fire bẹ́ẹ̀ ni o àsìkò tún ti tó láti rí ìyanu ọlọ́run lẹ́ẹ̀kan sí nínú ìpàdé ọlọ́jọ́ mẹ́rin òde remo fire crusade twenty twenty one tí àjọ can tó wà ní remo north local government area ogun state gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ ìjọ christ power evangelical crusade international tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún yìí láago mẹ́rin àbọ̀rọ̀lẹ́ lójoojúmọ́ four thirty pm daily nígbà tí ministers conference yóò máa wáyé ní the african church emmanuel bethel Ode remo lọ́jọ́ kejìlá oṣù kọkànlá láago mẹ́sàn-án òwúrọ̀ ẹ máa bọ̀ sí christ anglican primary school field Ode remo ogun state láti wá darapọ̀ mọ́ òde rẹ́mọ fire crusade twenty twenty one níbi táwọn ìránṣẹ́ ọlọ́run yóò ti máa pe agbára ọlọ́run sọ̀kalẹ̀ tá ó sì máa rí ìyanu ọlọ́run ìwòsàn ìtúsílẹ̀ ìdè ó máa já gbogbo wa láwùjẹ́rìí ayọ̀ wòlíì àti onísọjí ezekiel akínbíyì mark alága kan àti olùgbàlejò reverend canon mo ọdúnsì reverend prophet dao ọ̀ṣínáìkè tó jẹ́ alága àsọjí yìí àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì lẹ́mímọ́ yóò máa lò láti sọ̀rọ̀ ìyípadà rere sínú ayé wa ẹ wá darapọ̀ mọ́ òde rẹ́mọ fire crusade twenty twenty one ọlọ́run yóò fi àánú dáhùn sọ̀rọ̀ wa. Yeah make you play e game o oh. if answer you gonna make money like e never before tayo e kò jẹ́ owó jaburata. yes e-lottery oh, nigeria lottery game powered by e-lottery nigeria limited The sum everybody wey they play the game, plenty money oya oh, make you play dem daily game where they give people daily million any amount for them five draw number go draw for una lotto draw call plus include naira million jackpot you start game with touch money hundred naira gold to million naira. Change your level, my brother, sister, papa, mama. The lottery agent dey near you. You fit play am online too o. Ìgbé ayé rẹ̀ gbọ́dọ̀ yí padà lóòótọ́ tó bá ti ń tayọ yí to Lójúmọ́ tó bá ti ń ta ló máa láǹfààní láti máa jẹ. Ayọ̀ ajẹ́ ìjẹ́tújẹ ni o. Pẹ̀lú àwọn àdéhùn àti àsọtẹ́lẹ̀, o tún lè tayọ yí lọ́tìrì ní online. Lórí ìtàkùn àgbáyé wẹ́bsáìtì www.elottery.ng. Ẹ̀yin náà tẹ́ fẹ́ dúró bí ẹjẹ́ntì ẹ̀ tètè kàn sí wọn báyìí. E-lottery, play responsibly, play for fun fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórè ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteenth to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sáyé kódà kó kọjá tó kọ́ ọ má gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé defa revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pm power crescent adéyẹmọlé out malete pàdé àwọn ẹni àmì Ọlọ́run tó gbókàn lọ́rọ̀ reverend Carl Menzoni láti Norway reverend Isaac Ọmọlẹ́yìn apostle Paul Alenuga reverend Gbénga Kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣẹ́ olúwa lónìí bísí reverend pf and reverend chaplain co ọwá lólùgbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú èrò máa wá èrò máa bọ̀ bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀sà àti máa gbọ́ nípa iléeṣẹ́ top sources tá a ṣe sí sí building tí ń bẹ̀ lásunlẹ̀ lọ́pọ̀pọ̀nà kun elizabeth makola ìbàdàn sọ̀fẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù kàn sí top sources tá a ṣe sí sí building makola ìbàdàn bó o sì sí ìrajà lọ́mọ gbẹ̀bùn kàbìtì kàǹkà ẹ̀rí mọ́ àfàìrajà lọ́ọ̀ gbẹ̀bùn ìwọ náà wàá jàǹfààní èrè ìfà tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ọ̀sán àti mà top success láfúnni lẹ́bùn máwo bẹ̀ ó yá nílé iṣẹ́ top success tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank òpópónà ring road challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight sì lè kàn sí topsuccess.ng. olókùn lọ́lọ́wọ́. gbogbo ènìyàn ẹ kú àmójúbà ìpàgọ́ ńlá kárí ayé ni àbíyé global convention lórí òkè bàbá àbíyé ẹ̀dẹ́ lójú ọ̀nà ìbàdàn ìwó òṣogbo alásán ìwòyí junction níjọba ìbílẹ̀ ẹgbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun. a eléyìí ó tún rọ kẹ́kẹ́. ìpàgọ́ gbọ́dọ̀ láti ọjọ́ kẹjọ sí ìkejìlá oṣù nọ́fẹ̀mbà ọdún yìí. tààrọ̀ tọ̀sán tó tóbi ní ogun. ìwọ dànù ní kọ́mọ́nkíá ìwọ́sí àjàjò wa jàǹfààní májẹ̀mú nineteen forty four lórúkẹ bàbá àbíyẹ̀dẹ nínú àbíyẹ global convention tọdún yìí a ó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ àti wàásù tí ó tún ayé wa ṣe bẹ́ẹ̀ látijọ́ gbàdúrà gbàyọrí orin ẹ̀mí àti sọtẹ́lẹ̀ wòlíì náà tún ní gbẹ̀yìn olùṣọ́àgùtàn ẹ̀sùn ọ̀ládélé ààrẹ csc lágbàáyé àtàwọn ìkànránṣẹ́ ọlọ́run alààyè yìí lọ́rùn ó lò evangelist mrs adéjọkẹ́ àkàndé pastor túndé kájọgbọ́lá pastor bisi evangelist dr bọ́lá rẹ̀ evangelist tọ́pẹ́ alábí chidozie wisdom gospel praise team àtàwọn ìkànránṣẹ́ ọlọ́run alààyè mi lọ́rùn ó lò wòlíì ta fi ṣẹ́ránṣẹ́ ìran wa yìí wòlíì fúnṣọ́ àkàndé ni ó gbọ́ gbogbo ènìyàn lálejò àbíyé global convention lórókè bàbá àbíyé ẹ̀dẹ́ ọjọ́ kẹjọ sí ìkejìlá oṣù kọkànlá yóò ti lọ lágbára jù be there iléeṣẹ́ ashmoland nigeria limited wọ́n ń fàsìkò yìí kéde fún àwọn àǹfààní ipò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó wà ńlẹ̀ nílé iṣẹ́ wọn lásìkò tá a wà yìí nínú ilé ìtàtìrẹ accountant farm manager àti coordinator irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní ìrírí ọdún mẹ́wàá nípa àwọn nǹkan ọ̀gbìn pàápàá jùlọ ọ̀gbìn ẹ̀fọ́ àwọn èèyàn tí wọ́n bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ ọ̀hún kí wọ́n fi application letter wọn pẹ̀lú CV sọwọ́ sí email ramani ayobami at gmail dot com lẹ́ẹ̀kan sí email ramani ayobami at gmail dot com bákan náà wọ́n lè kàn sí WhatsApp number zero seven zero four four six nine one one four six síwájú sí iléeṣẹ́ Asmoland Nigeria Limited wọ́n tún nílò àwọn òṣìṣẹ́ láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínú oko ọ̀gbìn àwọn èèyàn ọ̀hún wọ́n gbọ́dọ̀ tó bíi ọgbọ̀n níye wọ́n sì gbọ́dọ̀ ní ìrírí ọdún márùn-ún lẹ́nu iṣẹ́ ọ̀gbìn ó kéré tán wọ́n máa tẹ́wọ́ gba ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà thirty thousand naira lóṣooṣù fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn òṣìṣẹ́ ọ̀hún wọ́n lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one three three seven zero seven three five four zero eight one three three seven zero seven three five four. káàbọ̀ hmm. ìta wíyì náà ní jóun torí ó kú fẹ́ẹ́ lórí kí aago mẹ́wàá kí o fi lù tó dín ní aago mọ́kànlá ẹ pàdé mi lórí dẹ́ndé ọ̀rọ̀ ní hmm. àárọ̀ yìí kí ni tá a mọ̀ gbéyẹ̀wò ń bẹ̀ ẹ̀ka ètò ìdájọ́ wa ẹjọ́ ń wọlé ẹ̀ pọ̀ ń bẹ̀ hmm. justice delayed is justice denied gẹ́gẹ́ bí àwọn onígẹ̀ẹ́sì bí wọ́n ṣe máa wí kí ni ti ń bì tí ìdájọ́ ṣe ń wọlé tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹni tí ọ̀dà ẹ lọ fi pamọ́ ná ọgbà ẹ̀wọ̀n tó wà ń kọ́ àkúnfàyà ara àwọn kíni ti ń bì gangan ná láàmú yìí o tún wá mọ nǹkan kan tó tún lé o. yes. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tún máa ń pẹ́ lọ́gbà ẹ̀wọ̀n yìí. Hmm. ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀